kò jọ́ kò lè ṣe. àwọn egbére ọmọ ránuwó. àwọn tí ì ṣetán àwàlàwà pẹ̀lú wọ́n. torí oyè àlàyé oyè àwọn ìyàwó. ẹ̀yin aráàlú jarun ojú ẹkún ti tú sínú ìgbà yìí. yóò bẹ̀rẹ̀ kọ́rọ̀ jẹ́jì bá dé jẹ́ àdàdẹ́mù bá a bá jí ẹkún kò láàárọ̀ kò tó dọ̀wọ́ alẹ́ àárọ̀ pọ̀jù gbọ́dọ̀ ẹ jẹ́ ká dóyè wọn padà fún wa. má jìyà dé. ẹni gba ni là ń gbà. kó tó di pé ológìní pa mí ní gbogbo ẹran àgbàlagbà lẹ́gidi ní mímí òkè fàfihè má jì. ẹ dúró ń bẹ èmi bọ́kọ́lá yóò àdùn ni wọ́n sì tilẹ̀kùn pẹ́ńpẹ́ kí lè bá jẹ́ gbẹ́gbẹ́. kí ló dé kí ló ṣe yín kí ló fún un ah. ẹ má dọ̀wọ́. ẹ̀yin ará ìlọ́rọ̀ ẹ ti ń rìn lọ́rọ̀ lọ́rọ̀ fẹ́ dojú ọ̀rọ̀ rẹ̀. dáhùn tó gbẹ̀rẹ̀ sí ìjàre ẹ̀rù ẹ̀wọ́. para nílé ọkọ ilẹ̀ nílé àdá àdá roko àdá sokodé àdá sùn gbọmọgbọdọ ilẹ̀ gbọmọgbọdọ ilẹ̀. ẹ̀yin lẹ́yìn ọjà padà fún yín. ilẹ̀ ilẹ̀ ní kíkí lọ. kí n <laughs> <laughs> ẹ̀wọ̀n já ẹ̀wọ̀n so ó yá kó pẹ̀lẹ́ kùtù kó ṣàwọ̀ àlejò kómi ara rẹ̀ ń padà kéjì ara rẹ̀ ń padà kórì rẹ̀ ń pé. ó ṣe èèwọ̀. èèwọ̀ òbẹ̀ kì í lùlù bó wá lùlù bíbẹ́ ní bẹ ṣójé ṣẹ̀jẹ̀ ṣẹ̀jẹ̀ ṣójé ẹ ti kọ́ òun ẹ ti wú bí oyin. mo fa alẹ́ ọ àmọ́ kan tí mo mọ̀ tó dá lójú ni pé ìwọ ọ̀pọ̀ okùn ayélujára ti kọjá ẹni tó lè jẹ́wọ́. àní ọ̀nà bí àwọn èèyàn wa tó wà láhàámọ́ bí wọ́n ṣe wálé oní ẹja sán báyìí. onígbèsè tí ò bá gbẹ̀mí ó ṣe tán tí ó gbẹ̀mí nù àkùsákù la sì kọ́. ìdí àwọn ilé ya ni pọ́bì ni o wọ́n sì lè gbé àwọn méjèèjì báyìí làwọn fi rí. mo ní tàbí yọ. Ah, mo sọ bẹ́ẹ̀ lọ àárí ọmọ tèmi odidi ọmọ kò tún wáá ṣọmọ lásán o odidi ààrẹ mọ ọba ẹ bá lè fẹ́ sọdún oyin ṣé wọ́n lèmi mọ̀ ń ṣe yìí ni. àràpàjà ìwọ ni dákun gbà mí kó gbà lóòrùn. tá a bá fẹ́ sẹ́kù kò tá a paná rẹ̀ pátápátápátá tí ò ní gbérí mọ́. ọ̀kárì bàbá àfikẹ́ sígbà wọn. arẹwà o ẹlẹ́yinjú ẹgbẹ́ òrékè lẹ́wà o bí yóò jáyà ẹni kò jálè ẹni gbogbo ọkùnrin balódò wọn yọwọ́ ṣẹ́ o oyin oyiye o oyin oyin adùnbárìn má tòṣó. jẹ́ mọ̀ wá dání tẹ́lẹ̀. Ah, ah. Eh, màá ti máa gbọ́ yín. orin là ń kọ. ń gbọ́gbọ́ là ń gbọ́gbọ́. a sì ti ń kọrin ó tójọ́ mẹ́ta gbogbo nǹkan sì ń rú gẹ́gẹ́ fún wa sàdédé ni kurukuru gbójú ọjọ́ jẹ́ owó tá a ti fi ń ka mílíọ̀nù tá a ti fi ń ka one tanton tá a ti ń ka thousand tí ò níye lọ́ba ti ń ka kọ́bọ̀kọ́bọ̀ a ti wá ṣe yìí sí kéyìn tí ti ń jẹ náà wá padà mọ́ jẹ́gun ẹ̀ náà. Ah! n tó jẹ́ ká wá bí inú ká ṣe wá rí yín àfẹ́ bá fárí gbólóhùn kàbá fárí gbólóhùn. <laughs> ó ga o. àbí kò ní ga ni àbí kò ní fẹ́ẹ̀ ga ni sẹ́rí gbọ́n ti rí wa tán wọ́n ti jánà lórí ọ̀rọ̀. ẹ dàkẹ́jáde. àkọ́dà ó ga ó ga ó ga ojú kòkó àwòsí. ẹ dàkẹ́jáde. ẹ dàkẹ́jáde ṣé ti bẹ̀rẹ̀ lábàdé. ìbílẹ̀ àti bẹ̀rẹ̀ àti bàdé jáde. wọ́n jẹ́ kí wọ́n sọ̀rọ̀ àwọn ilé babaláwo wọ́n jẹ́ kí wọ́n dàfà wọ́n jẹ́ kí wọ́n dàfà ẹ máa sọ̀rọ̀ ọ̀gá ọ̀gá ṣé wọ́n sọ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ga. kí ló dé tẹ̀ ń ṣe bàlàbàlà bẹ́lí ti ọ̀run ṣé ẹ̀wọ́ ọmọ ẹbọ jẹ ni. owó owó. microwave gan ni ẹ gbé sí. owó ó lè gbóná. ẹ mọ bínú jáde. ẹ mọ ẹ mọ wọn rí ni sẹ́yìn lẹ mọ wọn. ẹ̀wọ̀n ẹni sùúrù ni o ṣé mọ̀ pé bọ́rọ̀ bá rú ni lójú èèyàn ń bilẹ̀ léèrè ni. ìfún olókun asọ̀rọ̀dayọ̀ ẹlẹ́rìí ìpín àtórí ẹni tí ò sunwọ̀n ṣe. ẹlẹ́rìí ìpín àtórí ẹni tí ò sunwọ̀n ṣe ifá orí mi ò gbẹbọ àyà mi ò gbèdìdì ifá bó bá roko kó dé ọ̀hún nìlà bó bá rodò kó bọ̀ má fi re pebi má fi bí pere má sì fòlòlò fọhùn ta ni ò bá fá ní gbólóhùn nù yín o. ẹ kò gbọ́ fáyọ́sì àwọn ọmọ bàbá dá lọ́rẹ̀ ní fáyọsì wo covid nù. ẹni rè mọ ayé onínàgún rè má má ti lọ́rẹ̀ ẹ̀ kó ń. ta ni fáyọsì ta ni covid nù. ẹ wo bí ẹ̀yin ẹ kó lọ sí isolation center. Ah, ah, ah, ó sì ni àti ó kó kí lọ sí isolation center sẹ́kọ̀ọ́ ló lọ fourteen fourteen days ń bẹ̀ ni. lọ́mọ ẹ̀dógún mọ̀ ni ó lò. ẹ ṣe mi wá jẹ́ covid ni. ẹ ṣe bàbá àjọ àbàṣì ni. ẹ wò mí sanyẹ̀rì ibi wọn rìn náà tiẹ̀ mọ́ra dáadáa. ẹ bàbá kásìmù mọ̀ yẹn yín náà mọ̀ mi. àmọ́ fọ́ ọ kèmí ò tiẹ̀ fún wọn nítorí sọ ní òde à sẹ́mi wá jẹ́ alárùn ni àbí mo jẹ́ ẹni tí eh, wọ́n wò mo jẹ́ wèrè. farabalẹ̀ farabalẹ̀ sọ̀mọ̀ yìí pé àtàǹpà kò bá ìròyìn onígbọ̀wọ́ ọ̀ka nígbà hmm. lọ́wọ́ mi ṣe onígbọ̀wọ́ wọn ṣe onídùúró wọn ìgbà ìgbà. kí mo fẹ́ fọ́ fún ọwọ́ left tàbí right. whatever whatever ọ̀pọ̀tàlá àti àná ògbólódé bọ́ọ̀rùn mẹ́ta sọ̀rọ̀ bọ́yọ̀ lọ sùkúù dì ní ìnáwó sáwà. kò sí ẹ̀jẹ̀ bí dúdú dúdú ń bára sí fa. gbogbo ohun tí sọ́yẹ̀ rí o hmm. olùbéèrè rèé gbogbo ohun tó béèrè mo fẹ́ kó tàn mọ́lẹ̀ sí hmm. ẹ la òrì. ifá tàkàn dànù hmm. ah, ọ̀wọ́n ní sọ̀gbẹ̀ ògbé ní òbòlú ẹnu yọ òbòlú ẹnu yọ adé afún kókó tí ń lọ̀sàrìlẹ̀ àbàtà lọ rèé kan rí ilé ọmọ ní bíbí ẹbọ ni wọ́n ní kó ṣe ó gbọ́ irú ẹbọ rú irú ẹbọ máa gbé ní àìwọ́ ẹbọ kan kì í gbìmọ̀ asáré lu bí ọmọ àlùbí òrìṣà á dámọ̀ jìnnìjìnnì lọ́gànjọ́ òru tọmọdé bá fojú kan jígí ọjọ́ náà ní rẹ́lẹ̀ dá ẹ̀. ifá ní kí yín tológun tológun ah, ifá ní kí n kí yín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ eh ifá ní kí n kí yín tolórin tolórin. E, e, e, ìbá mo wà ń kọrin. Ah, ah. ifá wa ń jẹ́ kó yé mi wípé ohun tó lù béèrè béèrè ó lòun mọ̀ dáadáa ó ní ọmọ kan ń bẹ láàrin nínú ẹgbẹ́ tẹjọ́ ń ṣe ó ní pé òun ò fẹ́ òun ah. ò fẹ́ rí ní ẹ̀ láàtàn. ifá mo ifá rí mi débẹ̀ o. bẹ́ẹ̀ni. ẹ tó bá nípa òrí ìlì ó ń tọ́ ọmọ tí ń ṣe bẹ́ẹ̀ni. ifá mọ̀ pé mo kàn dídì hẹ́ẹ̀tì oyin ni ọmọ ìwé sọmọ eh, eh, eh. ọmọ tó yẹ pé olóògbò ló ń jọ ti wọn bí tó ní sọmọ àánú sọmọ àánú ọmọ wèrè. ẹ wò ó sanyẹrì hmm? ṣé o mọ̀ pé ifá ò gbọdọ̀ fi tálákà jọba. kí lè rí o kí ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. tí ifá bá fi tálákà jọba ẹnu ifá ò gbẹ tẹnu fábá sì ti gbẹnu tèmi náà ti gbẹnu yìí hmm. n ò sì fẹ́ kẹ́mi ò ní gbẹ torí òun mo ṣe fẹ́ ràn yín lọ́wọ́ ohun tí mò ń wí kẹ́ ẹ gbọ́ mi kẹ́ ẹ gbọ́ mi dáadáa ni hmm. ọmọ táwọn wí igi ọ̀la yín ni òun ní jọjọ àgbò tí má gboyún níyì òun ní òróró tó yẹjú láti ìgbà tẹ́ ẹ ti jọ wà nínú ẹgbẹ́ yín nínú group yín tẹ́ ẹ ti ń kawó tẹ́ ẹ ti ń lo òde tẹ́ ẹ ń pawó tó tówó ọlá ọmọ yìí ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ilé wa fílẹ̀ tó bá jẹ́ pé ó ti kúrò ẹ tètè lọ wá rí bí ò bá ì kúrò ẹ má jò ó lọ. ìyá pẹ̀lú mi oyin ẹ ah, ah. báwo ni mo rí miss call lẹ́nu. mo ní kí n sọ fún yín pé mo fẹ́ dọ̀dọ̀ mú mi mi mo ti máa lò tọ́jọ́ méjì àbí mẹ́ta lọ́hùn kí tó padà dé. Ah, tó bá dé bẹ́ẹ̀ ọlọ́run á pọ́n ẹ lé ọlọ́run á dẹ̀ bá mi ṣọ́ ẹ lọ á bá mi ṣọ́ ẹ bọ̀ láyọ̀ àtàlàáfíà kó bá mi kí mọ́mì o bá mi kí wọn dáadáa o ẹ ṣé o máa yà lọ́dọ̀ mi kó tó máa lọ ni àbí ò ń gba ọ̀dọ̀ ẹ lọ straight. ẹ mi yìí mọ bó bá ṣe jẹ màá jẹ kẹ mọ ah, ẹ ti gbọ́ ẹ ti gbọ́ ẹ ṣe gan ok ẹ ṣe mo dúpọ dúró. àdúgbò ẹ lẹ́yìn gbé beautiful èèyàn kan ni mo wá wá síbí báyìí bẹ́ẹ̀ ni obìnrin ni ó ṣe é ṣe kẹ́ ẹni náà torí ijó ló ẹ ti máa rí àwọn dance group tó máa lùlù àwọn ọkùnrin wọn á fi lù kọ́rùn báyìí ẹ wọ́n máa ń wọṣọ kan náà. àwọn tó wá ń jó wọn pọ̀ ládùúgbò àwọn ọkùnrin jó àwọn obìnrin jó tó bàbá mi lè tẹ̀yìn sí. ok good ẹ jẹ́ ẹ jẹ́ ẹ describe ẹ fún yín obìnrin níbi ṣe sọ ó mọ́ra ó fine gan-an. <laughs> ó lè jì òun òun wá kò kò pọ̀ báyìí tó yìn. wọ́n sọ pé èmi tóbi nìyẹn o. no actually mo mí pé kò bíi tí n báyìí òun kò wà averagely built ni ó dẹ̀ cute gan. ẹ̀bẹ̀ lè jì. èmi wá wà large built ẹ wo tẹ̀yìn bá ṣáà ti lọ straight down báyìí ẹ yà sí yànà kan níbi transformer yẹn ẹ béèrè lọ́wọ́ transformer yẹn ẹ máa réyàn tẹ̀ ń sọ. kí ni mo order kí ló serve kí ló ń ṣe lé kémi lọ bí lọ transformer what an insult o mọ̀ kó rí òpè. ọ̀lẹ́ ọmọ mi ṣáàlà àfíà ni good afternoon ẹ̀lẹ́ ibi lọ júwe fún wa ṣá. yes boss ibà ehm, ẹjọ́ lédì ehm, kan ni mo béèrè. Ehm, ẹ ra mà ẹ mo béèrè lady kan ni ẹ ilé ni wọ́n júwe fún wa lady náà ó ó ó mọ́ra ó mọ́ra ìjó ló ń jó ìjó. ó máa ń jó bẹ́ẹ̀ ni ó yí mi oyin ah, <laughs> oyin ọlọ́run ní oyin fi wálẹ̀ gbà kankan ẹ ṣeun oyin ni bẹ́ẹ̀ ni ẹ jọ ṣé mo bá lè mà. oyin ò sí nílé o oyin ti travel. Ah! ṣé kò sí nǹkan kan sà. ẹ bá ẹ rárá rárá. a lè rí ẹni tó máa mú mi débi tó wà ibi tó travel lọ gbogbo tó bá máa gbà mo ṣe tán láti ṣe kíkọ rí oyin ọ̀hún. èmi ò mọ ibi tó lọ o nǹkan tèmi mọ̀ ni pé oyin ò sí nílé. ọ̀dà ẹ ṣé mo lè gba nọ́mbà ẹ̀ kíkọ bá sọ̀rọ̀ lórí aago. ọmọ wàá wàá ẹ wàá máa ẹ wàá máa ẹ wàá máa ẹ wàá ẹ má bínú mo kàn fẹ́ rí náà ni kò sí kankan kò sí kankan bá mi kú fún ẹ wo ẹ má bínú sí mi ohun tó yẹ kí lọ́kọ́ ṣe gẹ́gẹ́ bí ọmọlúwàbí òun wá ń ṣe báyìí sìn ẹ má bínú mo kàn fẹ́ yọ kíkọ́ ròyìn ọ̀hún náà ni. ó ń ṣe torí owó tẹ kó lẹ̀ o ó ń ṣe pé á torí pé ẹ kówó fún mi o mo ṣe nọ́mbà ẹ̀ lẹ́fẹ́. bẹ́ẹ̀ à nọ́mbà ẹ̀ ni nǹkan bá sọ̀rọ̀ náà ni. ẹ olórí ẹ mú fóònù yín wá fún mi. fast fast fast down down down down. oyin eh, eh, eh, ẹ ẹ ẹ ọyà mo rohun bọ̀ bí mo gbé ń jó kiri. òjò lásán. jájọ́ pareke fúnra wa o mo kò tó. èlé mi ló wà níbí. hundred thousand ló wà níbẹ̀. hundred thousand fún mi. <laughs> ẹ ẹ ṣe wò tó máa fi ti ìparí ọ̀sẹ̀ yìí mo máa fún mi tó délé lọ. ẹ̀rù tó yìí ń bá mi ṣẹ̀ṣẹ̀ owó tó wà ní ọwọ́ mi báyìí. á

Hmm. ṣé mo ń pé ọmọ ìyá tó ní o ó mọ̀ pé mi ì díyàn lọ́wọ́ nǹkan rẹ̀ láyé o ní tó bá ti wù yàn án ti èmi máa ń tì lẹ́yìn mi o mo yọ̀ǹda fún ẹ o kò sí nǹkan méjì torí tí mo gbọ́ ni o ẹ̀rù ń bà mí o ṣé ìṣe pé ìwọ náà ti ń bá wọn tọ́jú bọ̀ lé báyìí ó yé mi tí mò sọ yé mi torí gbogbo àwọn èèyàn tó ń ṣerú àwọn iṣẹ́ bíi kájó kálùlù ká ṣeré orí ìtàgé yìí ṣé ni wọ́n máa ń tọ́jú bọ̀lé kiri tí wọ́n wá jò ká. màmí ìpínlẹ̀ ọkọ mi nítorí ẹ̀ lọ́wọ́ yín rí ẹ màmí báwo ló ṣe wá dé pé ìta ìlú máa ṣe wọ́n máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn àti wípé èmi ò kò bóyá pé àdúrà tẹ̀ gbà fún mi ní kọ̀ọ̀kan òun ló ń gbà lórí mi ní gbàgbọ́. Ah, ah, ah, èmi ò gbàgbé àkọ́kọ́ o mi ò tọ́jú bọ̀lé nítorí ọmọ kọ̀ọ̀kan o àdúrà tí mò ń gbà fún ẹ sọ Ọlọ́run ọba ni ní gbangba dẹ̀ ni àtúntò eléyìí ó fẹ́ pọ̀ díẹ̀ ó fẹ́ pọ̀ àmọ́ ọ̀dà kò burú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní àkókò tá a wà yìí báyìí mú ọ̀rọ̀ ọkùnrin kúrò láyé ẹ̀ kò sọ̀rọ̀ ọkùnrin o kò sọ̀rọ̀ ọkọ báyìí o ẹ̀hẹ́n iṣẹ́ ẹ̀ tó olú ọ̀fẹ́ gbájúmọ̀ yẹn òun náà ni kò gbájú ẹ̀ mọ́ má fààyè lẹ́fọ̀ọ́kùnrin kó ba tiẹ̀ jẹ́ o àsìkò ẹ̀kọ́ yìí o tó ti yé kò burú ah, hundred thousand wọ́n dá wọn lóhùn. Ah. Ah, nígbà tẹ́ pé mo ì máa nílẹ̀ nígbà tí wà bẹ̀ wá tu. oṣù eh, wàhálà má mi ẹ kó jókòó. Eh, ní o mọ̀ kí lè dì í bẹ̀ tẹ́ ní kí wọ́n mọ̀ gbé. ọmọ ló máa tẹ́yìn lọ́yà ó dáa ṣùgbọ́n rántí tí mo kókó kó làárọ̀ fàdí tí o ọ̀rọ̀ mi yẹ tó bá ti wẹ̀ nísì tó jẹun tán ó bá di ní àárọ̀ ọ̀la èmi àti ẹ màá mú ẹ dọ́dọ̀ ẹ̀gbọ́n mi bàbá onílẹ̀ oh. hmm, torí tó bá tún gbọ́ pé o wálé ò dọ́dọ̀ ó máa bá mi jà ní mi dẹ̀ nífẹ̀ẹ́ yẹn ṣó ti yé. oríṣiríṣi madam àwa ni àkójúmọ́ ńgbà tẹ délé onílé tẹ ń gbálẹ̀kùn gbàgbàgbàgbàgbà ẹgbà lọ́lọ́kọ̀ọ́kọ́ ẹgbà lẹ́lẹ̀kejì ẹgbà lẹ́lẹ̀kẹta ńgbà tẹ tó wà nílé òtí sílẹ̀kùn fún yín ṣé kò yẹ ká mọ̀ pé nìyẹn ò sí lé nìyẹn. ẹwẹ mẹbìnú àwa rẹ ṣe mi ṣe mọ sọfọ kó nìyọba délé onílé kó bá gbá àkọ́kọ́ mhm. kó gbá ẹlẹ́kejì mhm. kó gbá ẹlẹ́kẹta ó lè jẹ kẹni rẹ kiri káyìn mọ ó lè jẹ kó lá junior sẹ́ẹ̀rì ojú orí yín sì bá a ṣe ń bọ̀ gẹ́lẹ́ ọ̀dọ̀ hin hàn la wa ṣùgbọ́n nígbà tá a gbọ́ jẹ nìkankan ló já pọ̀ sókè lọ síbi tá a ti ẹni tá a wá wà ẹ má bínú oyin la wá wò. Hmm. oyin lẹ wá wá oyin lẹ wá wá o oyin ò sí ń lé. mami jesus ẹ wá ẹ wá ẹ mọ̀ sọ fún wa pé kò sí lé lónìí o bá a ṣe wá àwa tá a wá láti inú gúúpù yìí kò sí nǹkan méjì tá a wá fún o a wá láti wá dọ̀bálẹ̀. ṣá wá dọ̀bálẹ̀ kábẹ̀ kábẹ̀ kí n ti rún o tán lẹ̀. mo tọ́ a wá dọ̀bálẹ̀ ni o ẹ bá rò pé kò sí ní rárá ibi tó bá lọ ní kẹ́ ẹ sọ fún wa ká wá lọ bẹ̀ ṣe fẹ́ gbọ́ bẹ́ẹ̀ bá dọ̀bálẹ̀ nìsín èmi lẹ dọ̀bálẹ̀ fún o. ẹ bá dọ̀bálẹ̀ ẹ bá máa dọ̀bálẹ̀ oyin o kò sí ilé mo dẹ̀ ṣe ń wo ó dà kó ti travel. ẹ ẹ kò ní bó travel lọ. ẹ ẹ ibi náà ibi bó travel lọ. ẹ ẹ kí ẹ fi rò lọ. ẹ fún wa nọ́mbà ẹ lè gbà pé. nọ́mbà ìsàwọ̀ mi ò ní nọ́mbà ẹ àléyàn travel ẹ rọra jàre sáré pé òjò yẹn ń ṣe wẹliwẹli ẹ̀yin nìkan ṣoṣo ni wọ́n dá dúró ń ta mo rí pé gbogbo bí ìdá mo ní kí lẹ̀ ń dá dúró ṣe níta ẹ̀yin nìkan ṣoṣo sẹ́yìn tó wèrè kọ́ra àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ẹ filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀. àwàdà. ẹ pẹ̀lẹ́ ma ẹ kújọ sa ẹ wọ́n ma ẹ ti mò ń bẹ̀rẹ̀. mo ti mọ mo ti mọ. ẹ jọ ẹ ṣe gọjàre ó yín kò tẹ kò tẹ wá báyìí ó travel. mo gbọ́. ó travel omi ò sí nílé omi travel tẹ important gan o ṣé kìí ṣe pé àwọn olórí burúkú kan ló jẹ́ kó bínú lọ àbí báwo. ó important gan ni ò sí ọ́ fún yìí ó important gan sí ni ọlọ́run ó important ó ṣe rẹ nígbà orí ìgbà orí ìgbà orí olórí bukun ni ayọ bí ẹsẹ ayọ bí ẹsẹ ayọ bí ẹsẹ oko oko olórí bukun ni ẹ ṣe rẹ ni kí ni tí mo gbélé yìí ha ẹ jẹ́ ní wọ́n lè bẹ̀rẹ̀ sí ní táyà náà ayé yín máa bàjẹ́ ni náà mo ti mọrú èèyàn tẹ jẹ mi ti mọrú ẹjọ́ kí ló kí ló tún wá mi náà. ẹ má bínú jàre kò sí bẹ́ẹ̀ ṣe ni mọ ibi tó lọ gọgọgọgọ báwo mo ṣe lè gẹ́tì ibi tó rí lè lọ gọgọ mà. rí lè mọ ibi tó lọ ni bọ kò ní pẹ́ dé. kìsù ọlọ́run ọlọ́run àwọn olórí burúkú wọ́n dẹ̀ lè wà lọ́nà bẹ́ẹ̀ yẹn sìn ah. kọ́ má lọ gbókò kọ́ má lọ sọ́ọ̀lù gíláàsì èèyàn ẹ̀wọ̀n kú bóyá kẹ́ ní sùúrù díẹ̀ kán fi bá tiwọn lọ. ẹ̀yin náà suggest bẹ́ẹ̀ eh. pé kí ní sùúrù àbí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ní sùúrù díẹ̀. tí fóònù ẹ bá tiẹ̀ ríǹgì ń sìn á mọ̀ pé ibi báyìí ló wà tó wọ́n ní kò sílé èèyàn mọ̀ pé ibi báyìí ló wà mi ò fẹ́ mọ ibikíbi tó wà máa wá débẹ̀ àbí alùbáríkà tó ríire lèèyàn wá káàkiri téèyàn ní níyàwó téèyàn bá dẹ̀ ti mọ̀ pé ọmọ yìí alùbáríkà tó ríire wà lára ẹ̀ kí lèèyàn ò lè ṣe láti gé ẹ̀tẹ̀ fóònù ẹ ní o lọ ọlọ́mọ má ṣiṣẹ́ fún èèyàn jẹ́kẹ̀ẹ́ ládùúgbò ìgbà tí mo ti ń rí ọmọ ìbọ̀ torí ọlọ́run ọwọ́gò. adùn bá rìn má tó ṣe arẹwà o. ẹlẹ́yinjú kìí ṣe pé nǹkan míì ti ń ṣọmọ ẹ̀ báyìí tí fóònù ẹ̀ wà fílẹ́bù. Ah! Hello ta ló ń sọ̀rọ̀. oyin mo ti dààmú láti wá ẹ mo ti dààmú gan gan as in gan mo ti lọ sílẹ̀ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀. ẹ wo ṣé kò ń ṣe nǹkan tẹ́ ń bá mi sọ tẹ́lẹ̀ lẹ́tọ́ fún bá mi sọ mo ní kí ẹ má bá mi sọ ọ̀rọ̀ yẹn mọ́ ẹ má bá mi sọ mọ́. o kò sí nǹkan méjì lórí ọ̀rọ̀ wípé kí kàríà èyí lè dá náà ni o ṣáà ti sọ pé kàríà ló fẹ́ kàríà yẹn lèmi náà ń lé mo ti gbé kàríà tèmi lẹ̀ kàríà ni mò ń lé báyìí nfa ìgbà tí màá fi délé ẹ̀ gan mo bá àwọn ọ̀dẹ̀ kan nínú ilé ẹ̀ ẹja tiẹ̀ fi tàwọn ọ̀dẹ̀ yẹn sílẹ̀ bọ̀ kárí ẹ̀yẹn gangan gangan wọn ló important sí mi láì tèmi gan important mọ́ kàríà nìkan kọ́ lẹ́ ń bá mi sọ̀rọ̀ yìí nǹkan mi lè tún bá mi sọ̀rọ̀ yìí mo lè sọ wípé mi ò fẹ́ nǹkan tẹ́ ń bá mi sọ yẹn tó yẹ pé kàríà nìkan lẹ́ ń bá mi sọ ó yé mi bọ̀ ìgbógun tẹ́ ń gbé wa yẹn mi ò fẹ́ ẹ má bá mi sọ̀rọ̀ mi tẹ̀fẹ́fẹ́ tí mi gbọ́ rárá. you see mm oyin kò sí nǹkan méjì ju pé nǹkan tí mo ti ń sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà náà ni mo fẹ́ try láti tún sọ nítorí a ò ní láti tan ara wa jẹ ẹni tó bá sọ pé òun like ẹ tó dẹ̀ appreciate ẹ dáadáa kárí ẹ máa jẹ́ lógún kárí ẹ tó jẹ mí lógún òun náà ni mo ṣe ń dààmú lórí ẹ and majorly ohun tí mo tún ṣe ń wá ẹ fún gangan náà ni pé láti jẹ́ kó mọ̀ dáadáa wípé mo love ẹ gan mo appreciate ẹ gan kò sí nǹkan tí mi ò lè ṣe apart from wípé bóyá mo ti help kárí ẹ wípé òun jó káàkiri anything tó bá béèrè lọ́wọ́ mi kò sí tí mi ò ní ṣe fún ẹ mbẹ kò sí nǹkan kan méjì nítorí ìfẹ́ tí mo ní sí ẹ náà ni I so much appreciate you so mo dẹ̀ mo mo dẹ̀ mo dẹ̀ mo dẹ̀ máa gbà tó bá lè. àǹtí bá tún bá mi sọ mo máa block nọ́mbà yín ni òun mo ti sọ fún yín yẹn. ah má block mi náà ó ṣe má block mi kí la sọ lọ kí la sọ bọ̀ tó máa fi block mi má block mi náà ọmọ ọlọ́run ni mí wọn block ọmọ ọlọ́run má block mi ọmọ ọmọ jésù yìí lẹ́ ń fòrò ayé mi ẹ má bá mi sọ̀rọ̀ yẹn mọ́ o. ok mi ì níbẹ̀ sọ́mọ́ for now for now mi ì níbẹ̀ sọ́mọ́. ó dàbọ̀. have a good night. irú wa náà wà lélẹ̀ ọlọ́run àbáwọn pípọ̀ ìfẹ́ fi mí ṣoògùn owó ni. kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ sáyé mi. ẹ wo èmi ti wá yín káàkiri everywhere o mo ti ń wá yín o. mọ́mì ti ń wá mi. ẹ́ẹ́ ó ṣe pàtàkì pé lè tó wálé kí n mú ẹ dọ́dọ̀ mi àwọn àdúrà tí mo wá ń gbà ni pé kọ́lọ́ọ̀ṣà àti ẹ̀jẹ̀ á bá wọn nílé lásìkò wọn tẹ́lẹ̀ kí látó pé wọ́n wọ ọ̀run káàkiri tó máa lọ sọ́dọ̀ wọn. kí mo pè wọ́n pà ń bọ̀ náà ni ṣùgbọ́n ọ̀rọ̀ bọ̀dá mi ò jẹ́ kò jẹ́ bẹ́ẹ̀ oyin wo bàbá tó ń bọ̀ lọ́ọ̀kan yìí tá a bá ti dọ́dọ̀ ẹ̀ kí dáadáa o kí dáadáa kí o. ẹlẹ ẹlẹ yàrá mi yàrá mi ẹkùnrin ẹlẹ ẹkú àgbà ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ẹ dákun àwa. ẹ má bínú o ọmọ ẹ̀yìn mi. ṣé o sì. kò sí nǹkan kan mo fẹ́ rí i mo fẹ́ bá a sọ̀rọ̀ kan mọ̀ bóyá mo lè rí i. bàbá ọmọ tẹ́ ń wẹ̀ ọmọ bíbí inú mi ni ah. èmi mo bí ah. ẹ lè rí bàbá fẹ́ rí ẹ jọ rí wa papọ̀. ẹ̀yin ojú èyí ni rí papọ̀. bẹ́ẹ̀ni. ọmọ yìí ò tójú bọ nǹkan kan bẹ́ẹ̀ mo sọ fún mi ó sọ kí ti dáa òní gbogbo orin tí ń ṣẹlẹ̀ sí i táyé ń pè lọ́tún táyé ń pè lósì tí a mú ní nǹkan ó ti kọ́ látọ̀run ni irú wọn yìí pọ̀ òòṣà òkè fún ara rẹ̀ ló lóun máa dá àwọn nǹkan sórí ilẹ̀ bírù rẹ̀ ti ń bẹ ní àyè kẹ́ẹ̀kún tẹ́ pàdé ẹni tí ó jọ ó lè dúnà dúgùrì hmm. yóò pọ̀ wọn ká ní ẹ má jẹ́ ń tàn kò sí méjì rẹ̀ ládùúgbò wa yóò sì sì máa lò ó nù títí ayé ṣé àrí bó ti wá rí ìyá wa bọ́mọ yín ti rí ẹ̀yin lẹ ṣe rẹ̀ o. èmi bíi báwo bàbá. ẹ ṣeun àwọn abiyamọ mi ìbíyàn bá bímọ wọn bẹ́ẹ̀ ta wọn máa sáré káàkiri wọn sáré mọ́tò wọn kọlu kẹ̀kẹ́ ẹ̀yin ọ̀sáré ìsàkúsà ẹ̀ẹ́rìn kìrìn tọ́ba jẹ́ pé gbogbo ògbà tẹ́ ń sábíamọ́ ẹ ti lọ rèé lo nǹkan dúdú fọ́mọ yìí ni kí mo ṣe ẹ pé mo yín mu gbogbo ògbó táwọn yìí ọ̀sà òkè òfun ọ àmúlẹ̀mọ́jọ òun ó lè jọmọ tó bá bí àbí kọjọ́ mọ ọmọ ṣùgbọ́n láàpẹ kò lo nǹkan dúdú rí ẹni gbogbo ẹ̀ fi ń bọ́ ọwọ́ fún bó ti wà ẹ̀wọ̀n ọ̀gbọ́n lè ṣàṣì. kò sóńtàn kò sáláwọ òun lókè ọjọ́ tó bá kan ògùn tí ń jẹ ọjọ́ náà ni ó kù yóò sì hàn láyé yọ̀rọ̀ rẹ̀ gbọbẹ̀ lọ́rùn kò òsòkè ti daa pé ẹyin gbé Elédùmarè ni àrólé ni lórí ilẹ̀ ìyá mi ṣe ń kí gbogbo ń tá a wá wí kó lè tètè yọ káyé orí kan. sẹ́ẹ̀rí bó ti wà yìí tó bá ti pọ́ ládé orí tọkọ rẹ̀ bá jẹ́ni tó ti rí tẹ́lẹ̀ yóò tún ní sí i tó bá jẹ́ pé ẹni tí ò tí ì ní lọ́wọ́ lórí ìpàdé wọ́n máa rúbọ sẹ́só ni torí bí bẹ̀túbà rẹ̀ náà ni nǹkan gbà ní gbò yóò bẹ̀rẹ̀ sí ní ní owó ńláńlá bẹ́ẹ̀ tí ẹ̀ náà sì ní wálẹ̀ torí bí ìgbà tí òjò bá rọ̀ sí irúgbìn Ti ń jáde tí ń jáde tí wàá di òun rè fọ́mọ aráyé bó ti rí ni. Oh. ọkọ wa kọ́ yìí. Ah, òun náà ní fẹ́mi. bẹ́ẹ̀ ni. ọlọ́mọ mọ̀ pọ́nmọ fọlọ́mọ o géńdé mà ti dé o ah. lé ọkọ mi oní owó abẹ wá wò á máa júṣe ó ah. káre bàbá mi. ẹ oyin náà ní kò wá yẹ̀ mí wò ni àwa ní ká nọ̀sẹ̀ káàkiri. oyin okú àbẹ̀wò màmá o. Yes, my show ma. Lẹ kú àlejò. Bá ń gúnyán fọ́mọ mi o. Gúnyán fún o. Ó ṣe wọ́n yẹn. Ó ṣe o Mami, ṣé mo pé mo ṣe nífẹ̀ẹ́ ọmọ yẹn? Ah. Ìfẹ́ ta ni? Bẹ́ẹ̀ ni màmí mo nífẹ̀ẹ́. Ẹ wo ló tún sọ yìí fẹ́ mi? Ah. Ah. Mm. Mm. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọmọ wa yìí náà, àwọn náà ló kúkú tọ́jú wa. Ìkọ́ tó bá dẹ̀ wù wọ́n báyìí ó di dandan ká bá wọ wọn náà tó fi máa rí gbà òun náà ló sọ fún mi pé oyin ń o mo wá ní pé màmá wa náà lẹ kúkú jẹ́ fún wa ní community pé ká wó lẹ̀ wá ká wá bá yín sọ ẹ jọ. ìyá Fẹ́mi lóòótọ́ ìyá ni mo jẹ́ fún gbogbo yín lé gbogbo àgbègbè àmọ́ nǹkan kan ni Fẹ́mi rẹ yìí kì í ṣe ọmọdé oyin náà sì ti kúrò ní kòkó tí wọ́n bá ti jọ bára wọn sọ̀rọ̀ tọ́rọ̀ wọn bá ti wọ̀ kò sí ní tó yẹ kó tún kàn mí. Ah, eh, ẹ bá wa fẹnu kún ni ah, ẹ mọ̀ pé ọmọ yín ni oyin bẹ́ẹ̀ lọmọ tèmi náà ní fẹ́mi bí bá ṣe bá wa fẹnu kún báyìí ah, ó di dandan kún yín gbọ́ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ṣe ń bá sọ́bù máa máa gbọ́ ni. ó dà kò burú ọlọ́rọ̀ gan wà nílé ẹjẹ́ wa fi ti ara ẹ̀ bọ̀. oyin oyin o bọ́ síbí bọ́ síbí. wo ìwọ náà wá wà o kò wá dá wọn lóhùn. gbogbo nǹkan tó ń sọ ni mo gbọ́. ìwọ ò wà mature rárá o ah. ò wà responsible bó tilẹ̀ òun kó mọ́ ìwọ fẹ́ bẹ̀ mi sọ̀rọ̀ pé o fẹ́ fẹ́ mi o wá gbé mọ́ mi ẹ̀ lẹ́yìn wá ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ kò tó ṣe rú ẹ̀ ká máa sọ pé ìwọ tó ti bàlágà tó léyìí àá so tó bá gbé mi sílé gẹ́gẹ́ bí ìyàwó sì tó fẹ́ mi tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàárín pẹ̀lú ẹ̀ wàá wá lọ kó mọ́mì wàá máa fẹjọ́ sùn wàá lọ sọ kó máa bẹ́ẹ̀ bẹ̀ mí àbí kí ló sì kí ni tó tiẹ̀ máa ṣe náà lórí òṣò pé bóyá o lè tó gbéyàwó sílé bó ṣe bú ṣe ń wọ ẹ̀yìn and at the same time mi ti ẹ̀ ṣe ọ̀rọ̀ pé wọ́n fẹ́yàn ọ̀fẹ́yàn kò tẹ̀ sí nínú ayé mi bí ṣe wà yìí kárí àmì báyìí ni mo fẹ́ gbójúmọ́ òun ló jẹ mí lógún o ṣe ti gbọ́ ma ẹ nítorí ọlọ́rẹ́ má bínú ma màmí hmm? ṣé mo lè máa lọ. Ah. màmá ẹ ẹ bá wa fẹnu kún ni. Ah, ah. ìyá fẹ́ mi ṣé bó o gbọ́n tán mọ́ fẹnu ara ẹ̀ wí àbí ẹ bá òun lẹ ṣàfẹ́fẹ́ kì í ṣe mi. Eh, eh, ká ní pé ẹ tó bá wa fẹnu kún ni ó yóò bá nù. àti pé ṣé ìwé ò mọ̀ wípé ipá ṣe é mẹ́ṣin lodò ipá ò ṣe é fún lómi mu láyé òsìn ṣéyìn àti ẹ̀mọ́ fọmọfọ́kọ ni kò sí tí mo lè ṣe tí wọ́n bá wá padà ríra wọn tí nà wọ́n bá wọ̀ hmm. pèédé mọ́mi ẹ ṣe gan ma ẹ mm. eh, bẹ̀rẹ̀ ṣe wá wò mí mọ́mi oyin máa gbádùn mi gan bẹ́ẹ̀ ni tó bá fẹ́ mi eh. ó máa gbádùn mi gan. Ah, ó yé mi ó yé mi ó yé mi báyìí pé n tí ọmọ ìpín rẹ gangan gan ló ń jẹ eh, ṣọkùnrin lè lóye báyìí ó ṣe wá ṣàlàyé fún mi ìrìn rìn ìrìn oyin máa gbádùn mi oyin máa gbádùn mi iṣẹ́ wà lára ọmọ yìí o. Come on. Ah, ó oh, ti yé mi jálè. Yes, mo gbọ́ yín my boss. I, I need over group again, okay? I tún nídìí oyin kó wá perform fún yín. Ṣẹ́yìn nìkan náà ló tún my wá perform fún. Ṣùgbọ́n this time around, mo ti bá àwọn ọ̀rẹ́ mi bíi mélòó kan sọ̀rọ̀. Wọ́n máa around, mo fẹ́ káwọn perform for? ọ ọ̀rọ̀ ẹ̀yìn àtàwọn ọ̀rẹ́ ẹ̀yìn àbí ìyẹn ò ṣe problem anytime tẹ́ bá ti ní ìdí ẹ̀yìn ẹ̀kan sọ fún mi màá ní kó máa bọ̀ lọ́dọ̀ yìí èló lẹ máa fún this time around sir. see let me tell you something ṣòrí tó bá lè bá mi gbé wọn wá this time around mo ṣetán àti kọ́ fa out five hundred thousand naira. five hundred thousand. yes five hundred k. wow that's good ṣé ó máa perform fọjọ́ mẹ́rin àbọ̀jọ́ àbọ̀sẹ̀ kan àbí báwo it's important it mo ti lẹ́nu rẹpẹtẹ fáwọn ọ̀rẹ́ mi yẹn o. lẹ́nu ilé mi náà yeah five hundred k I promise you that I'm telling you straight away all right okay okay hey, eh, get back but make sure o oh, work má o sọ fún mi pé no I don't want a no for an answer okay. bẹ́ẹ̀ ni sà ah no no no kò lè bí sí láéláé gbogbo tó wù kó ṣẹlẹ̀ ó máa wá sà ó máa wá sà ok sà màá tún màá get back sí ń sà láti jẹ́ kí ẹ mọ̀ pé mo ti sọ fún sà. all right see bye. five hundred thousand mo sọ fún mo ní màá help kárí ẹ mo ní màá ran kárí ẹ lọ́wọ́ eré ló pé opportunity mi lélẹ̀. Pass. I want to go back. I want to go back. I got two situations. You remember the story you told us about the witches and wizard? They haunting me. Dennis, they haunting me. You told me you called the pest control to fumigate the whole place before we came down. But nigga, I saw rat. They built colony under my bed. They were humping and humping, looking me straight in the eye. Niggas ain't scared. Yo, hey, hello? hello? The second one, nigga, my friends are calling me. You know, Paul and Tani. They reminded me how we used to ball hard in the club back in the Yankee. So I want to go back, Pops. Listen, surely, Shuri, gbogbo èyí tó ń sọ yẹn. Dàgbà jantism. Ṣé kò eku ni òsì l'Amẹ́ríkà àbáyán ni òsì l'Amẹ́ríkà? Kejọ́ kí ni òsì America? Pops? Yeah. yeah you're rapping. and okay yàrá ìyá ẹ ló ń rapu àtàwọn bàbá ẹ ló ń fìlì vibe wọn listen tó ẹ pé torí pé o miss àwọn ọ̀rẹ́ ẹ ẹ ló ṣe ló fẹ́ padà sí Amẹ́ríkà ó dẹ̀ máa ra ticket fáwọn ọ̀rẹ́ ẹ gbà yẹn. kọ́ máa bọ̀ wá báyìí. I love you I love you. You're my nigga. Mm-hmm. They're about 16 though. Yeah, they're about 16, you know ó ṣe kúkú ta gbogbo ilé ìkó fi ra ticket fún un. oh i ain't gonna say this this is my house i got this. oh good inú mi dùn tó bá ti mọ̀ yẹn. à ń torí ọjà ọjà ọjà sọ pé ta ló ń jà lẹ́yìn ìkúlé òun ṣé gbogbo nǹkan tí mo ṣe torí ti yín kọ́ ni torí ti yín kọ́ ni mo ṣe jókòó sí nàìjíríà tó wá lóun lọ bí kankan ó lọ anywhere tí n bá ṣe àjọ máa lọ ni bọ̀ tó bá ti sóyè lè máa nìṣó dé mi. sí ní àwọn aráalé ń kọ́. ó wà àlàáfíà náà wà mm-hmm. ẹ bọ́ ò wá sọ fún mi pé máa délé ni. ẹ wo ẹ má bínú ọkọ mi ò sí ń bẹ̀ ni mm-hmm. ẹ má bínú wo oyin hmm? Hmm. ìgbà tó sì ń lé oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀. àwọn èèyàn wẹ wá àwọn band member tẹjọ máa ń jó tẹ́lẹ̀ yìí ah. wọ́n wẹ wá iṣẹ́ inú kan béèrè àwọn ń wó yín o àwọn ń wó yín o àwọn ń wó yín o lẹ́yìn yẹn làwọn tibítibí làwọn náà tún wá àwọn bíi méjì bíi mélòó kan wọ́n wá wá béèrè ẹ wọ́n ṣàǹṣe oyin làwọn béèrè oyin làwọn béèrè o ṣé kankan nu wọn ò pè ẹ́ ni àwọn kan tí ẹ pè mí bákan bákan àmọ́ nìkan tó pè mí tó jẹ́ pé mi ò fún ní nọ́mbà mi fún ara mi mi mọ̀ bí tó ti gẹ̀ẹ́tì nọ́mbà yẹn ó lè jẹ́ mi náà ni mo fún ní nọ́mbà ah. nígbà tó yẹ pé wọ́n ti fẹ́ disturb mi pa wọ́n kàn para bí ni wọ́n jẹ́ kí n sí ni ẹ àmọ́ òyìn. bí ah. àpò nílẹ̀ bá ti wá fún wọn nọ́mbà ah. nígbà tó ń bẹ̀ ń disturb mi tó ń disturb mi. ọ̀rọ̀kùnrin kọ́ ló bá mi o ọ̀rọ̀kùnrin kọ́ ló bá mi. oyin. ẹ ra sá báwo ni nǹkan o adúpẹ́ fọlọ́ ara kan tá à ń sọ nìyẹn. abájọ tí wọ́n fi sọ pé bínú ṣe rí òun lòbì ṣe yàn ẹ́ mi ìmọ̀ kó lè wà nílé torí mo ti pè é pè é pè é. nọ́mbà mi ò lọ́nìí. oyin mo rò kó rántí nǹkan tí mo sọ wípé kárí ẹ̀ ló jẹ mí lógún kárí ẹ̀ gangan ló importance mi òun náà ni mo dẹ̀ ń sáré lé ní gbogbo ìgbà ìfàtọ́ náà ló tún bá mi débi tí mo dé yìí nípa kárí ẹ̀ ó rántí mà tí o lọ perform fún lọ́jọ́sí tó fún ẹ ní two hundred and fifty thousand naira wọ́n tún ti pè mí wọ́n ti pè mí wọ́n tún làwọn nídìí ẹ kó wá perform fáwọn. lọ́tẹ̀ yìí ó ní tó bá ti wá perform go five hundred thousand ló máa fún kàrí ẹ tí ó important sí mi yẹn náà ni ó ń gbé mi débi so ti ẹ orí pé mi ò bẹ sọ̀rọ̀ ti ọ̀kọ̀ọ̀kan mọ́ kárí ẹ̀yẹn ni five hundred thousand naira pẹ̀lú two fifty yẹn á jẹ́ seven fifty kárí ẹ̀yẹn náà ló important sí mi orí pé kíákíá kíákíá seven fifty ti wọlé. ẹ wo ẹ ṣe kí wọn dáadáa lápọ ẹ jẹ́ kí n wọlé kí n lọ gbé báàgì mi lẹ̀ máa padà bá àwa sọ̀rọ̀ dáadáa mo ń bọ̀. no need that o fẹ́ lọ gbé báàgì sínú ilé. no no no kò tẹ̀ lé tó yẹn tèmi nu lé lòun wọ̀ lọ eh. gbogbo ìtókù mo fẹ́ sọ náà a lè jọ wọlé ká yanjú ẹ̀ bẹ́ẹ̀ náà. Eh, eh, bóyá kí àkókò sọ ń bí kí tó kọjá ẹ jẹ́ ká sọ. ibi kò sí wàhálà a lè sọ bí náà ìyá pẹ̀lú mi ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ mà má tó fún ẹ ní two fifty lọ́jọ́ sí ẹ náà ló pé ẹ o. ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. ìjọ ti wà bọ́dì mi wo bẹ́ẹ̀ni. ẹ má bínú pé mo pẹ́. torí wọ́n tiẹ̀ ti ń pè mí gan láti ọ̀hún yẹn pé wọ́n ti ń expect wa kò dẹ̀ sí nǹkan tó ṣe tí ò tẹ́ mi lọ́rùn ò bá pẹ́ jù báyìí lọ́wọ́ á dúró dè wá náà ni so ti yẹ máa ní láti treat ẹ dáadáa ni <laughs> kò understand ṣe bí wọ́n ló mọ mọ́tò wa bí. wàgbà wàgbà wàgbà wàgbà so so jẹ́ kí gbogbo wọn jẹ́ kí àwọn group ẹ̀ jẹ́ kán wà nínú mọ́tò yìí jẹ́ kí èmi àti ẹ kájọ wà nínú ilé so a máa lọ mọ́tò yà á lè máa tẹ̀lé wa bọ̀. ẹni sùrẹ̀ sùn àbátẹmúwà yẹn dáa tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́lẹ̀ fẹ́ ṣe ẹ jẹ́ kí làbákẹ́ àti àdùkẹ́ kán tẹ̀lé wa kájọ wà níbẹ̀. rárá ẹ má yọ. ẹ mọ tí mi sọ tí wọn nìkan bá já wà wà á lè máa ronú orin míì kẹ́yìn tí ìkọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn á lè máa rí àṣì ah, lọ nínú oríire o oyin oyin oyin. ṣé o bá sọ fún ọ wọn jìyà rẹ dán ẹ àwa lẹ́ẹ̀kìnní àwa lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta rà má débè ṣé wọn jìyà rẹ dán. tó sọ yẹn ló máa ló máa pa ẹyà nù ṣíṣe kò ṣe yín ni mo ní kẹ́ dẹ̀yìn lẹ́yìn mi kí ló dé kí lè tún wá mi fún. oyin kò yẹ kó rí bẹ́ẹ̀ ah, ah. wo wo dùn mí dáadáa Ah, ah, ó yí kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣé wò jíṣẹ́ wa fún ọ ni àwa ti mọ̀ pé ọmọ ológo ni ọ a sì fẹ́ kọ́ para sáàrin wa foríjì wa kí gbogbo nǹkan ọmọ ológo ti lọ sọ fẹ́ kápẹ́ àṣẹṣe àárọ̀ wa ni ah, wọ́n jẹ́ agbára náà yà mọ́ ìyá ipò. bàbá òkúnnù mo máa láì fi yín o mo máa yíjú padà sí mo ti fún yín lọ́wọ́ ara yín tó báyìí ṣe máa tẹ̀lé àwọn dìdìrín òṣì yìí àwọn tó lọ́pọlọ yìí tẹ́tẹ́ ni wọ́n káàkiri kí ló dé mo ti fún yín lọ́rọ̀ mi mo ti sọ pé mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ náà nìyẹn oyin faraburuku balẹ̀ kò yẹ kó le tó báyìí o ti ń bínú sórí bó ṣe ń wò wá nǹkan dàbí mọ́ o nǹkan sórí bó ṣe ń wáyé wa ó ti tàbí gúgú gbàgbàdà. àmì. ṣé ti ń wo pé mo fẹ́ ṣàdúrà ni ẹ̀gbọ́n yẹn ní sùúrù jáde ìdí rèé tó jẹ́ ká bá o àwa bẹ̀ ọ́ ni foríjì wá ṣàánú wa àti pé sórí àti gbọ́gà fún ọ. ìwọ ni kó mọ̀ ka owó kó mọ̀ kà kó mọ̀ fún wa lọ́wọ́. ó ti bọ́ idiot mi sọ fún yín mo sọ pé mo ń rí brand èèyàn mi sọ fún yín mo ní mo ń package èèyàn mi sọ fún yín mo ní mo fẹ́ kí level èèyàn kó step up dú gbogbo rádaràda tẹ̀ ń ṣe lọ ìsìn ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbọ̀gà fún nígbà tó ọmọ ti dúró tán eh? look at the combination look at the colour ẹ wo àwọn ọmọ tí mi kó jọ mo rò pé nǹkan ṣe yín ṣe rí tẹ́ ẹ bá kúrò ń bí ìsìn bẹ́ẹ̀ ṣe fẹ́ jo tẹ́yà mi lọ́jọ́ sí yẹn máa jo bóòtù orí yín èmi ni mo ẹ má. ẹ má jẹ káwọn news àṣẹ má ẹkọ ti lè wà bó ṣe sọ yẹn wọlé ẹ wọlé oya let's go. ẹ wọlé ẹ wọlé ẹ wọlé oyin oyin ẹ wọlé sọyìn oyin. ìrora ni òṣìṣẹ́ bá káàkiri ẹ̀yin idiot nonentity. ẹgbẹ́ yá sẹ́kù ẹ̀. ẹ̀kọ́ wájú mọ́tò ògún ni o. ẹgbẹ́ yá sẹ́kù ẹ̀. ẹ̀kọ́ wájú mọ́tò ògún ni mọ́tò. ẹ̀gbọ́n. ẹ ṣe wá dúró. ẹ̀gbọ́n. wọ́n fọ mẹ́mbà. tó ń dàbí tọ́wọ́ kí káwọn kó ó dàbí tọ́wọ́ àwọn ogun dè kàn lọ òde eré. eré ti yíwọ́ mọ́ wa lọ́wọ́ báyìí. n tí mo rí bọ́ tó ti rí. kí ló tún rí. agbalẹ̀tù pẹ́ẹ̀tù. n tí mo rí mo ti rí. kí ni. ẹja pín. Hmm. ó sì pín pín ní tiẹ̀. ọmọ ètí gbogbo ẹ̀ lọ hmm. kálukú wa náà ló lógo tiẹ̀ ìgbà tí bẹ́ẹ̀ láàrin wa lógo rẹ̀ ṣiṣẹ́ o tí kálukú bá dúró lọ́tọ̀ọ̀tọ̀ ògo kálukú ọmọ bá kálukú ṣiṣẹ́ ni ṣé bátìrì ògo yìí ti ó ti jó ni ẹ jẹ́ apín èmi ò ṣe mọ́. bàbá òkun ẹ máa gbọ́ ẹ̀gbọ́n ẹ máa gbọ́ tẹ́ bá ní apín nìsín bẹ́ẹ̀ ṣe ń wò mí mo sáko ń lù wá ni ah. nígbà tí mo dé lu iná ibi tí mò ń gbé tẹ́lẹ̀ náà olúwe orí bí fọ́rùn lọ mọ́ nígbà tó olúwe orí nǹkan kan mú délé ṣé kí n tún wá padà sí lù ni. ẹ ẹ agbalẹ̀ tù fún ẹ kí a mọ̀ sọ fọ níjẹta yẹ fún mi wọ́n pè mí nígbè kọ́lù wọn nánà wọ́n tún pè mí nítùgbè kọ́lù wọn ó ní náà ìmọ̀ àgbè kọ́lù wọn ìjẹ́ kébì máa lọ lìṣọ̀ kí máa máa jẹ́ kọ́ mọ̀ sọ fọ nfẹ́ da gúrùpù lẹ̀ kí máa sọ fọ ń mo ṣe mí sọ ọmọ gẹ́gẹ́ tèmi yé mi yó. olórin mélòó náà ń bẹ́rù yín ó ń sọ eh, ẹ eh, wò fẹ̀kàn tẹ́lẹ̀ náà ìgbà tá a ti dá gúrùpù yìí lẹ̀ mm. ẹ̀yin ni mo gba ti yín jù nínú gúrùpù yìí ẹ wàá mọ̀ nǹkan tèmi wàá fẹ́ báyìí ẹ jẹ́ kéyìn kúkú máa tẹ̀lé yín kémi wá pé kí máa tẹ̀lé yín kiri báyìí kájọ wà nínú gúrùpù tọ̀dọ̀ ti yín. kí lọ́mọ sí lẹ́yìn mi. màmá lulu ni. lọ́mọ lulu lẹ́yìn egun. ẹgbẹ́ oyin dancing group ló gbòde o ẹni tí ò mọ̀ wá kó jáde wá wòran orin kó lè fojú lóúnjẹ ayọ̀ ìrè ló wà. mọ̀ pé ayé mi lẹ́ fi ń ṣeré. ẹ wò má mi má mi kò yé mi mọ́ o. kí kò yé. ẹ wò ọ̀rọ̀ yín ni o torí ó dàbí ni pé ṣe rí ijó tá à ń bá òun ìjọ yẹn ó ti wá fẹ́ máa jọ bí ẹni pé ó ti kúrò níjó lásán lójú mi. nítorí àwọn èèyàn jankunjankun àwọn èèyàn ńláńlá ṣe ló máa ń fún yín ní nǹkan bí kò máa fún ní two hundred ṣé two hundred naira ń ro wákàrà mọ́ rẹ bí nǹkan mi báyìí. ta bá yín sọ̀rọ̀ two hundred naira two hundred thousand. ẹ tọ́dẹ̀ tàṣán. two hundred lẹ ṣùgbọ́n tẹ́ parí ó ń fún five hundred thousand. mo kú o ah. five hundred thousand. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. fóyín àjòrò yín ṣe wàá ah. gbọ́ o ijó yẹn ń bàjọ́ yẹn ewu ti wà nú rẹ̀ o. màámi kí ló dé tá sọ̀rọ̀ bàbá yìí téèyàn sọ̀rọ̀ gbà báyìí ṣé irin nǹkan tí mò ń dúrà láti sọ fún yín ni pé wọ́n fẹ́ kẹ́ ẹ rí oore ọlọ́run kẹ́ ẹ rí ògo ọlọ́run báyìí lára òyìn bẹ́ẹ̀ ni ọlọ́run bless ẹ ni torí bó ṣe wà yẹn kò ń hide anything fún wa tá a bá jáde tá a bá lọ tá a bá bọ̀ àjọ ń wà ni ó múra ṣojú wa kò kí ń bó ṣe ó hardly hardly ló máa fi lo anything bí atórí bá ń fọ àbí tinú bá ń rún kò ń lo gbogbo àwọn nǹkan tó jọ wọn bẹ́ẹ̀ rárá ẹ dẹ̀ mọ̀ pé mi àti à close díẹ̀ mọ́ra wa mo dá òtẹ́. bí kò ìbàtò ojú bọ̀ ilé èmi àtòjú bọ̀tà àmọ́ mo fi ń dẹ́ lójú máa wádìí omi máa ṣèwádìí rẹ̀ fínífíní. barista anífowóṣe. jíbóyè jíbóyè. Good morning, my lord. ṣé o ṣe ọ̀pọ̀ egun bàbá ẹni ló tán?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 I am not a failure. Ben is supposed to be free. He's supposed to be free. Yes. Very good. Orin Ibajesha. Oh, well, exactly. That is public answer. The uh-huh. law. Òfin fọ́jú. Ẹ nígbàgbọ́ wípé Tósìn lè pa bàbá ẹ̀. Láyé láyé. Appeal letter. No, Jiboye why this. jọkíjọ tọrọ yìí bá jáde síta àmì ìṣòro mọ wáyé tí. Ah! lọ́yà lọ́yà ilẹ̀ ti mọ́ ilẹ̀ ti mọ́. ilẹ̀ ti yes yes yes. ọkọ mommy. mi how you doing. okay can you contain what ń this inside ṣé máa bẹ̀rẹ̀ irú ìbéèrè bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ mi. èdè gan-an àtàmátàsí. mo fẹ́ kí o tẹ̀yàwó ẹ̀ ń dáadáa bóyá ọlẹ́nìkan tó ti fẹ́ rí tí ò fẹ́ mọ̀ tí ẹ̀ wá fẹ́ bà nǹkan jẹ́. ṣé bí wọn ló máa ń sọ pé ẹni tí ò bá fẹ́ káwa jẹ ló. a máa yọ owó ẹ̀ kúrò nípò. yọ kúrò náà ṣòro pé ṣẹ̀yẹ̀ máa easy ṣá. tó bá easy wọn ni gbé wá fún mi ṣùgbọ́n pé difficulty ni mo love you. hey but that is not enough reason for him to kill her. ọmọlára what are you saying now. Ah, ah. Stop stab them. move move Ow! move. ẹ tí àwa bá dúró tì ó máa wọlé. láíláí. Okay, I won't. Kílẹ̀ mi, ẹ jẹ́ máa forí ọkà ọmú. There is fire on the mountain. Kí ló tún ṣẹlẹ̀? Báwo la ṣe máa ṣọ̀rọ̀ àwọn party members tó kù? Nítorí ajá ni bàbá ti lẹ́nu lẹ́yìn olóṣù náà máa la ọ̀bọ. Èmi ò wá kí n ṣọ̀bọ̀. Kì ni wọ́n lóun la dùn ún. Èmi ní fẹ́mìlẹ́sì máa pa wọn jẹ. Next Friday, yes, ní birthday ìyàwó mi. Happy birthday to the sweetest mother in the world. Surprise! láìkí kankan nu wọn olùdá ah, mi olú mi ò dẹyàn fún mi olùdá mi ò dẹyàn fún mi. it's alright it's alright eh, eh, it's okay èmi gan mo ṣe rí gbogbo nǹkan tí mo rí ń sìn tó rárá ṣe ráńpẹ́ náà ara àwọn nǹkan tèmi gan ń gbádùn pa ẹ̀ nìyẹn because irú ààyè ò gbọ́dọ̀ máa wá obìnrin ká fẹ́ súnmọ́ obìnrin kó má ṣòro attitude báyìí bẹ́ẹ̀ ni substance wà nù ẹ̀ ni so um, èyí tí mo fẹ́ ṣe ń sìn tí ò bá ní bínú please mo mọ̀ pé wọ́n náà ò tó tán but uh, if you allow me kí n kọ̀ kí n kọ̀ ara drop nǹkan kékeré kan sínú account ẹ ṣe o lè fún mi ní account details ẹ. no no no no no. no. ṣe ṣe account details ẹ. no it's nothing it's nothing it's nothing. all right thank you. ẹ eh, because sẹ́rí ẹ eh, ilé ayé gbogbo àwa fúnra wa ni if I tell you gbogbo nǹkan tí mo ní lọ́kàn láti ṣe fún ẹ a lè máa sọ gbogbo yẹn ní ìta gbangba báyìí until tí a bá tí a bá tabajọ get closer okay so ìyẹn ni gbogbo nǹkan tó wà mind tèmi you know so. Um, ṣé kò ṣe ṣé kò kì í ṣe ọ̀dọ́ yìí ní owó ìtura one point two million. it's just a token just a token abi Ogundele Bamidele. ẹ látọ̀dọ̀ Ogundele Bamidele. yeah that's my name it's just a token kò ń ṣe nǹkan so um, see Oyin Oyin see I love you. mo fẹ́ fẹ́ ẹ ní for real mo fẹ́ mo fẹ́ gbé ẹyin yàwó kí n fẹ́ níṣu lọ́ka ni. ẹ wo mi ò lè fẹ́ yín rárá oyin oyin tẹ bá lè tún bá mi bá sọ̀rọ̀ ṣá àwòrílé àpèṣe dàtó madam ẹ ṣe ẹ ṣe gan ah oh, it's all it's all right ẹ ṣé gan sa ẹ ṣé ẹ má wọrí má bá yín bá ẹ ṣé gan sa ẹ ṣé o. lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí èyí orí ọlọ́run ni o hmm. orí ọlọ́run gidi ni hmm. mélòó mélòó nínú àwọn tí wọ́n ń jó kiri bíi tìyín tó ń rí nǹkan tó ń rí hmm. ṣé bí gbogbo ijó tẹ̀ ń jó kiri ṣe ní kẹ́ ẹ fi lè rówó mú lọ sẹ́nu ah, ọlápẹ ò jẹ́ ọmọ gidi ni ò ní mo ṣe ń bá ẹ sọ gbogbo eléyìí tó bá jẹ́ pé mo rí nǹkan tó ń rí nígbà tí mo kéré díẹ̀ sí ẹ ni wá hmm, ti lọ jù báyìí lọ o mi ò ní wà níbi tí mo wà yìí mi sọ pé ibi tá a jọ wà yìí ò dáa o àmọ́ hmm, jẹ́ ká ṣe gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan náà nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ní pé ṣó rí àwọn owó tó ń rí lọ́tún lọ́sì yìí mo fẹ́ kó o wá nǹkan kan kó o fi ṣe kó o wá nǹkan fi dè mọ́lẹ̀. Hmm. ẹ ṣe ìyá pẹ̀lú mi ẹ ṣe mo dúpẹ́ ẹ kú gbogbo ìgbà ẹ kú fẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín gan. àmọ́ ìyá pẹ̀lú mi mi gbọ́ ti péra mi jókòó mo ti bára mi sè tó ń dòótọ́ rẹ̀ gbogbo owó táwọn ọkùnrin kó fún mi lọ́tún lọ́sì. Si tó náà ń fẹ́ fẹ́ mi tí mo dẹ̀ kò jálẹ̀ sí mi ò fẹ́ wọn ìyá pẹ̀lú mi tó bá bojú ẹ̀yìn lọ́la tó ń sọ wípé gbogbo owó àwọn táwọn kó fún mi kì í bá àwọn kó padà bó ni mo ti fẹ́ rí tí n bá ti tọwọ́ bọ̀ ta ni mo fẹ́ wojú ẹ̀ ìyá pẹ̀lú mi òun ni mo ò ṣe fọwọ́ kan o tó bá ń kó fún mi bó ṣe ń kó fún mi sọ pé mi ò ní gbà orí mi ò ní kọ́wọ́ àmọ́ mo bá wọn tọ́jú ẹ̀ síbi tí mo ti tọ́jú gbogbo ẹ̀ sí tí mi ò dẹ̀ fọwọ́ kan ebi ò pa mí débẹ̀ ọ̀ya pẹ̀lú mi Oyin, mm. má ṣe bẹ́ẹ̀, má bá wọn tọ́jú ẹ̀ síbí kan. Ṣé kò ń ṣe wípé ò ń tọwọ́ bọ̀ wọ́n lápò tó fi ń kó owó yìí? Ṣé bí fún wọn ló finú fẹ́ dọ̀ tó fi ń fún ẹ lówó yìí? Mo fẹ́ kó wá nǹkan gidi kó fowó yìí ṣe. Sórí oyin, tí nǹkan bá ń jóyàn lọ́wọ́, mm. èèyàn máa fi ń jólẹ̀ ni o ìwọ ni kó mọ nǹkan tó ń ṣe. burúkú ní fi ń lọ mí sẹ́ máa pè padà máa pè padà. arábìnrin pẹ̀lẹ́ o nǹkan tó wà nù ayé ẹ̀ kò ní parẹ́ o. Hmm. arábìnrin ní sùúrù ní sùúrù mo mọ̀ pé òkè ń ṣe ọmọdé o mo mọ̀ pé bí wọ́n ṣe wà yìí ọ́ ti lẹ́ni tó ń fẹ́ ṣùgbọ́n wò mí dada bó ṣe ń rí mi mo ní burúkú owó lọ́wọ́ mo tó tán sórí bó ṣe ń wọ ọkọ mi pé kò sówó nú ẹ̀ mo ní three hundred thousand mo sì ṣetán láti kó gbogbo three hundred thousand yẹn fún ọ tó o bá lè fẹ́ mi. mo lè ṣe wáyé bí mo ṣe ń wọ yìí mo ti nífẹ̀ẹ́ rẹ dákú. Hmm. tó o bá fẹ́ mi wọ́n fi wo tún ọ ṣe. bẹ́ẹ̀ ṣe dá mi dúró tẹ̀ ń gbàdúrà fún mi torí pé kẹlẹ̀ kẹnu ìfẹ́ sí mi lẹ̀ ṣe dá mi dúró. bẹ́ẹ̀ kò ní sùúrù ní sùúrù. ẹ wọ aṣọ ayé o oníjó ni mí o mo máa ń ṣe mo máa ń jójó mi káàkiri ni mo dẹ̀ mú ṣẹ́ mi mo mú lọ́kùnkúndùn àdúrà bá ṣe máa mọ̀ mí kárí ayé òun ni mo ń gbà bí mo ṣe wà yìí báyìí mi ṣe máa ta mò ń bá ká ẹjọ́ má kẹnu fẹ́ sí mi ṣé ti gbọ́ mi ẹjọ́ torí ọlọ́run mo tẹ́ ṣe àwọn ọmọ kéékèèké tẹ́ mú káàkiri àdúgbò tẹ́tẹ́tẹ́ tẹ́ mọ́ mẹ́gbẹ̀lé mi ṣe wọ́n o. fún mi nàmbà gbà. ẹ wo mi ò tọrọ owó lọ́wọ́ yìí o mi ò tọrọ owó o tó bá jẹ́ pé lóòótọ́ lè fẹ́ ràn mí lọ́wọ́ níbi kàríà mi. mo fẹ́ ràn ọ́ lọ́wọ́ tinútinú mi ni ṣojúbọ́ tinútinú mi ni gbàgbé èyí tá a kọ́kọ́ sọ kókó tiẹ̀ bá ń tẹ́ síbi yẹn káàdì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. o ṣe o ṣe o ṣe. báńkì. sẹ́lò. o tiẹ̀ ti yé mi o fẹ́ pè tán ni o ti yé mi báwọn ah, o kò máa máa lọ ó kù kan bá ń tẹ nọ́mbà rẹ náà sí. ẹ kíkẹ́ tí o ti fẹ́ tí o ń ta nọ́mbà mi ni. mo ní tí n bá gba nọ́mbà ní ilé fi nọ́mbà ṣé n sà mọ́nítọ̀ kan kàríà rẹ n bá dẹ̀ tún fẹ́ mọ̀ bóyá owó ti tán àbọ̀ onílò owó sí bóò ni mo ṣe fẹ́ pọ̀ tí n bá ní nọ́mbà. ọlọ́yin fẹ́ pọ̀ ju o tí máa fún nọ́mbà yẹn má fi aago disturb mi. rárá o. ẹ má fago disturb mi. lẹ́yìn pé mo mọ́nítọ̀ kàríà. o ṣeun ẹ má fi kọ yẹn ẹ má fi disturb mi. Ah, ah, rárá rárá rárá nínú ayé ẹ̀ẹ̀kan nìyẹn máa ń bá sálábàápàdé irú àwọn obìnrin báyìí sórí wọn <laughs> tọ́wọ́ mi bá tẹ̀ ọ́ sọ ti rí <laughs> mo sọ fún ọ mo ní fóònù ló ṣe gírírí fẹ́mi ó sáàrí pé mo nífẹ̀ẹ́ rẹ mo ti jẹ́ kó rí pé mo nífẹ̀ẹ́ rẹ nísìn fẹ́mi mo bẹ̀ ọ́ ni ó ní fẹ́mi náà rí ẹni wẹjú lẹ́rù bà jẹ́ ká fọ́ ọláwọ́lá. ẹ fún mi ní àkànnà ọba fún kí ni. kí n transfer owó yín owó owó yín síbẹ̀ ni náà ah, ah, kí ló dé gan nǹkan tí ìpèníjọ sọ́nbẹ̀ ni pé ẹ máa ẹ̀pù kárí àmì o pé kí fún yín ní nọ́mbà mi kí fún yín lákàá nọ́mbà mi mo á fún yín tó ń ṣe wáyé wáyé wá ń sọ̀rọ̀ fífẹ́ fífẹ́ fífẹ́ ẹ jẹ́ kí n sọ wọn sẹ́yìn wọ́n ti ń pè ọ́ mo ti mo ti mo kárí àyè gẹ́gẹ́ kókó mo bínú wọ́n pè ọ́. tí kò ṣe pé ẹni tó ń sẹ́ndì mẹ́sẹ́gì sí mi látọjọ́ yìí ló tún fi ọ̀nà nọ̀mbà pè mí yìí. òun ni o òun ni òun ni òun ni. baby i love you please be mine. <laughs> ṣé padà darapọ̀ rọrùn pé ọmọ ìkéré pátápátá làwọn bá ṣe nǹkan tó ń ṣe yìí ni ṣé àwọn òkèbí òní mọ̀ pé àwọn ọ̀dà wọn tún fi another number tó fi ń pè mí tó ń sèǹdì oríṣiríṣi mẹ́sígì sí mi kí ni mo dáyé fi mí pè náà màá ṣe fi wẹ́n jọ wọn sí ya pẹ̀lú mi pé kó má yẹ kó wá sínú ilé yìí mọ́ tó bá ti wá kó ní kó máa lọ. ó blunt gan tó sọ fún mi pé òun ní ìdí kankan lọ́wọ́ mi ju kárí àlọ́ pẹ̀lú nǹkan tẹ́ wá sọ fún mi àti pé bẹ́ẹ̀ ṣe sọ wípé ògo ẹ̀ tó àti pé bí èèyàn kan tún ṣe pàdé mi tó tún jẹ́ kí n mọ̀ wípé ọmọ kan wà tí mò ń lépa ẹ̀ kí n má fi ọmọ ẹ̀ sílẹ̀ mi ò gbẹ́ nìyẹn gbọ́ tó yín kó ni mo ṣe wá wò. olúwa ni ká gbàgbọ́. bẹ́ẹ̀ ni mo ṣe wá òkè kí la lè ṣe ẹ sọ ọ̀rọ̀ kan nígbà tí mo wá bá yín ní orí òkè sá ẹ sọ pé ẹni ẹni bá máa jẹ oyin àpáta kò ní wẹnu àké ẹ jọ ṣé òwe ni àbí ọ̀rọ̀ òwe yorùbá ni tó tó ṣe bí òwe sá ẹ pa mi lórúkọ jésù àmín sá ẹ jọ ìmí ìtún wà tí mo fẹ́ sọ fún yín wọ́n ní ojúbọ̀rọ̀ ò ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́. ọ̀rọ̀ yorùbá nìyẹn ọ̀rọ̀ yorùbá nìyẹn àkànṣe ọ̀rọ̀ ẹ jẹ́ àkànṣe ọ̀rọ̀ fún kò yé mi ẹ sá ẹja tán kándù fún yín sá kándù bẹ́ẹ̀ ni sá ṣe ṣe mọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe náà wọ́n máa ń ṣe tó máa kó bíi kándù twenty one tó máa kó papọ̀ tó máa wá tọ̀nà lè tẹ̀ máa sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ pé lágbájá lágbájá báyìí títí lágbájá báyìí ni kò ṣe ẹ wá fi ẹsẹ̀ bíbélì ẹ fi gba ẹtì bí abakuku bí naomi bí àwọn nǹkan kan orí ẹ ẹsùn ti yín sìn àwọn ìwé ìfihàn ẹ ka oríṣiríṣi ẹ bá mi ka sínú kándù yẹn. àwọn aṣoyún pọ̀ bẹ́ẹ̀ ni sà. àwọn olókùn bẹ́ẹ̀ ni sá pé ẹ̀yin méjèèjì máa lẹ̀ pọ̀ kọ́kọ́kọ́kọ́ bẹ́ẹ̀ tí àwọn ohun bíbélì tẹ bá wá pèsè yẹn bá ti wá fẹ́ heavy jù ẹ lè tó bá wa neutralize ẹ létà tó bá wọlú lémi tán nìyẹn o. àti ẹ neutralize ẹ kékeré wọn sọ pa ahun lókun ni bẹ́ẹ̀ ni a máa dé okun yẹn ni. àwọn ah, ti tán sá ó ti tán sá ó dà bẹ́ẹ̀ sá ó tiẹ̀ bọ́ sí kí ló dé tẹ fẹ́ máa sá eré tí ò yẹ kí ẹ sá kí ni eré sì tẹ fi ń sá eré tí ò ní ní ìparí ìje wáì tí ó ń tọwọ́ yín ò tó tẹ́ fi fẹ́ fi kòkò fà á. yes èmi ni mo gbà yín nímọ̀ràn gẹ́gẹ́ bí n ta mú mi rí pé ológo ni ọmọ yẹn mo dẹ̀ ní kẹ́ ẹ gbìyànjú ní gbogbo ọ̀nà láti rí i pé ó jẹ́ àyà yín ṣùgbọ́n mi ò ní kẹ́ ẹ fagídí ṣe wọ́n de kándù wọ́n mú kándù ntí ọlọ́run bá ní ká ṣe là ń ṣe tí ọlọ́run bá ní ká má ṣe àwọn oníṣe ṣé ẹ mọ̀ pé yorùbá ti pòwe wọ́n ní òun afẹlẹ̀ mú kì í bàjẹ́ ìyẹn sùúrù ohun tá a bá fagbára mú kókó oko ló ń le. kò jẹ́ gbẹ́dùn lóbìnrin gbà fún ṣáà mọ̀ ni you put more pressure put more effort ó dà as a matter of fact mo fẹ́ gbéṣẹ́ kan fún yín ó dìgbà tí ẹ bá fẹ́ ọmọbìnrin yẹn kí n tó gbá ẹ lọ́kùnrin. bẹ́ẹ̀ni. bàbá lórí ọ̀rọ̀ oyin náà ṣì ní ẹnu mi wà ń bẹ tí mi ò gbẹnu kúrò gẹ́gẹ́ bí n ṣe ṣàlàyé fún yín gbà tí mo pàdé ẹ̀ pé mo rí àmì kan tẹ̀dẹ̀ jẹ́ kó yé mi pé àmì owó ọlá ajé ajé ajé ńlá ló wà lára ọmọ yẹn bàbá ẹ dẹ̀ sọ fún mi wípé kí n ṣe ní ìgbín tẹnumọ́gi ogun ó túmọ̀ sí pé kí n wá gbogbo ọ̀nà tọmọ yẹn á fi jẹ́ tèmi Baba, kò sọ́nà kankan tí mi ò try ọmọ yẹn ò gbà o mo fi mo fi owó ẹ̀ ń ta ẹsẹ̀ mo fowó fà lójúmọ́ra mo fọlá fà lójúmọ́ra ó wá sínú ilé ó rí gbogbo inú ilé bó ṣe tó bí gbogbo ẹ̀ ṣe rí gbogbo ẹ̀ ò ní túmọ̀ sí o kò sọgbọ́n tí mi ò dá bàbá ọmọ yẹn ò gbà o. kò gbà oníkọ̀gbà ah, ọmọkùnrin tó dáa síbẹ̀ sọmọkùnrin lápẹ́ ọ̀dá ni àbí owó lásọ pé kò sí lápò tí ó wá fi pé òun ò ní gbà wò àfikọ́ gbà o àfikọ́ ọwọ́ náà kọ́ gbà ni tó yẹ ọ ajé ń bẹ lára rẹ tó bá ti lè dáṣẹ̀ wọnú ilé rẹ sìkìsìkì máa mi owó dé ni gbogbo nǹkan tó o ní yóò tún máa wọlé wá ní lọ́pọ̀ lọ́pọ̀ ni bẹ́ẹ̀ mọ̀ sọ fún ọ ìyẹn ju tó ń gbìn kò tí ì hù ni o ó gbìn tí ó fi hù ni mo ṣetán àti gbìyànjú sí i torí kò sí olówó kankan tó máa níbi tóun ti lówó dé yẹn òun fẹ́ kó mọ́ ń bẹ̀ lóòótọ́ kì í ṣe pówó yẹn pọ̀ jù náà ṣùgbọ́n mi ò tọrọ jẹ ọlọ́run dẹ̀ ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo lè ṣe ẹ̀dẹ̀ jẹ́ kí n mọ̀ pé tí n bá fi gbérú ọmọ yẹn sínú ilé mi ajétúndé jabrata ni. ajé ògúngún ń sọ oníṣọ̀bòjì. ìyàwó mi dẹ̀rẹ̀ yẹn ìyàwó tí mo fẹ́ sọ̀hún tó bímọ fún mi ọmọ òun yẹn ni ẹ̀dẹ̀ mọ̀ tí wọ́n bá fẹ́ àwọn ọmọ olóyìnbó yẹn nígbà tó fẹ́yàwó rárá ni man kò sígbà tí ó lè yarí kó kọ́mọ kó máa kọ́mọ sálọ so tọ́lọ́mbà dẹ̀ lè ṣe tí n bá lè rú oyin yẹn fẹ́ tí mo fẹ́ sí nàìjíríà two things àkọ́kọ́ inú mi á dùn pé ó kì í mo ti níyàwó sílé so màá kàn sọ fáwọn ọmọ mi kọ́ máa bọ̀ ni secondly ẹ ẹ̀yin wá ní kí ẹ tún bá mi gbìyànjú ṣé ẹ lè ẹ lè ṣẹ̀wọ̀n tí mo wá rò ní pé ṣé ẹ kàn lè fún mi ní nǹkan yorùbá kan i mean yorùbá is that powerful bí nǹkan kan bóyá màá kàn jù sínú drink màá mú màá dẹ̀ ní oyin kó máa fẹ́ mi òkú nílé sọ pé lò. <laughs> má dán wò bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ yẹn bá dánrọ̀ ẹ̀wò yóò lẹ́yìn yóò lẹ́yìn ọmọ tó ń wo òun agbára tí ń bá a gbé àwọn agbára tó ń rọ̀gbà yí ipò òun fúnra rẹ̀ mọ̀ wọ́n lé lẹ́gbàá gbèjẹ́ bọ́n ti wà òun fúnra rẹ̀ mọ̀ rú agbára tóun ní. bó ṣe wà ní ẹ̀bá kọlù téèyàn kọlù ẹni tọ́ kọlù ní oṣù búkì sóhun èyàn bá wá gbìyànjú tó fún ní nǹkan jẹ tó fún ní nǹkan jẹ láàárọ̀ kó tó dalẹ́ yọpọ̀ bọ́lẹ̀ yọpọ̀ ìyànjú rẹ̀ ò ogun ni o ó rí àáké tí gini tí ò dúró wọ́n gini ọbẹ̀ gba nǹkan lọ́wọ́ ẹ̀ ní ọ̀gbọ́dọ̀ dúró ọ̀ wo elédùnwó fún ọ ṣe ẹlẹ́dàá rẹ̀ ó sì tì ọ lẹ́yìn ó bójú rere àtàánú rẹ̀ pàdé. ókè rà mm-hmm. ẹ̀mí fúnra mi náà mi ò kí ń. ìyá pẹ̀lú mi wọlé oúnjẹ yìí dùn. ṣé oúnjẹ ọ̀hún dùn tó báyẹn ni mami mami ọkọ mi. àlàáfíà ń ẹ sọ mi pé ń bọ̀ ẹ ẹ mo ní kí n yà ẹ lẹ́nu ni. irú ìyàlẹ́nu tíwọ náà ṣe fún mi lọ́jọ́ tó wá wò mí òun ní dá padà fún mi. ẹ kí ló ń tẹ̀wá pago mi. àyè mi mo pè ẹ́ láàárọ̀ yìí tí mo bi ẹ́ léèrè pé ṣé ò lọ sóde ijó yín tẹ máa ń lọ olówó à ń lé òun ni mo ṣe ní kí n tètè má bọ̀ wáyé ojú sí ẹ. ìyàlẹ́nu ìwà pọ̀ hmm. ẹ̀ má mi ṣe kò sí. kò ṣeé wu ṣe bẹ́ẹ̀ mi náà ló ń wò èyí ayọ̀ nìyí àti pé nǹkan kan ṣe pàtàkì tó yẹ kí n wá rí ẹ fún. ẹ ẹ bàbá ẹ kú tọ́jú mi ilé ọ̀dọ̀ yín ni mo wà àní ọ̀dọ̀ yín mo wà sẹ ilé ọ̀dọ̀ ẹ mo wà bàbá ṣe ọmọ yẹn tí mi ò bá rí mú mi ní dẹ̀yìn o wàláì mi ní dẹ̀yìn oyè máa gba mú báyìí ni otherwise kò síbi tájọ ń lọ ọlọ́run náà mo jẹ bàbá ọ̀dà ọjọ́ ìpín padà létà. Ah. hello. ẹ mọ́tò yín ẹ kúrò ń bẹ̀ yẹn tí n bá ti dé bí ibi tí mo máa ń pààkì mọ́tò sí ni ẹ mọ́tò yín kúrò ń bẹ̀. young man. kí ló ní ìbà young man ṣé torí ẹ ní irun funfun wọn ní dúdú kí ló fi sọ fún yín pẹ̀ jù mí lọ. young man àrùn ojú ni. àrùn kí ni. ọmọdé ni ẹ. àrùn abẹ́ ni kókó òlójú tí bá sọ fẹ́ pé sixty five years ni mí kan. o kò sọ lásán ni. èmi ò sọ lásán yé èjì mi nìyẹn jẹ́ kí n rí jẹ́tọ̀ bá tẹ. biometrics àtú àṣírí ẹ̀. jẹ́ kí rí jẹ́tọ̀ bá tẹ. see keep. mr man take your car out of here. will you stop screaming. ẹgbẹ́ mọ́tò ikọ̀ máa fọ́ gíláàsì mọ́tò ìyá mi kí ló ṣe yín. go ahead. oyin wọlé fẹ́ mọ àbára yín ò yá ẹgbẹ́ mọ́tò ikọ̀ mi. sama kí ló ṣẹlẹ̀ what's the meaning of all this kí ló dé. àbọ̀ làlàáfíà. tí bá tí bá yẹ lẹ́yìn. no no you know. tí bá you don't you don't you don't fight with ugly people you, they have nothing to lose. ẹ kò sí wàhálà mo ugly ló tó pé mo bá wọn jọ ìta ẹ yọ ló ló ló ló standard. ẹni èmi ni ẹni lèmi ó lè gbá mọ́tò ṣé ló ń tẹ̀sán ẹ̀ tó kí ẹ̀ tó dá rubbish. tani ẹ. ìyá pẹ̀lú mi what is going on who is this man mo ojú ẹbí bàá iṣẹ́ oníkẹ́mi gbọ́mọ́tò kúrò ibi tó pàṣẹ kí ló ṣe ni mo bá sọ alẹ́bọ̀ mo débí yìí sìn mi ń gbọ́ tó sọ wípé oyin yẹn ibẹ̀ náà ni mo wà ń sìn mo máa kì í mọ́lẹ̀ ó sọ oyin di adìyẹ tó ń fẹ́ gbé tálẹ́nì tálẹ́nì ni mo bí tálẹ́nì oyin iná wá wá oyin iná wá wá. èyí náà ṣe ń gbọ̀n báyìí ẹ ṣe ń gbọ̀n báyìí ẹ ọ̀ndà. please who is this who are you shaking ẹ ṣe ń gbọ̀n báyìí. who is this who is this boy who is this boy. don't ever call me boy. my boy ìyá pẹ̀lú mi oyin ẹ wọlé oyin. ìyá pẹ̀lú mi mọ́mì mi ni wọ́n jókòó yìí. ah ẹ rà mà ẹ káàbọ̀ mà ah ah oyin àbíjọ ipò kí ló dé ṣé mọ́mì sá lọ ni ẹ rọra mà ẹ káàbọ̀ mà ẹ kú tọ́jú wa mà àwọn aráalé ń kọ́ mà ẹ rọra mà ẹ káàbọ̀ mà ẹ wẹ̀ má bínú mà ọ̀nkú eh, dọ́lápọ̀ àtàwọn méjì kan wọ́n máa wá ń ta tán pariwo wọ́n ṣàná àwọn fẹ́ rí ẹ àwọn fẹ́ rí ẹ. dọ́lápọ̀ àtàwọn méjì. Eh, bóyá kò ṣe kó wá yọjú sí wọn o ariwo yẹn pọ̀ o. ẹ ẹ màá lọ mò ń bọ̀. ẹ kú jókòó mà. ẹ káàbọ̀ o. màmí àwọn tí mo sọ̀rọ̀ fún yín gangan wọn lọ sọ fún wa ń ta yẹn. ìtàní tani ọdún tani bọ́ọ̀lù ọjọ́ sọ yìí. wàá kọlu ní ẹ̀rọ lọ́rọ̀ yìí. wàá kọlu yìí. wàá mú mi ashes. lórí ọ̀yọ́ ẹ̀sìn ọ̀fẹ́. yìí tí kàmú jẹ́ tuma. lórí ojú ẹ̀ fún ọ̀jú. ọba àwọn ọkọ̀ kíkà wá fún mi. fún ọ̀jú mo ní sọ. dàgbàgbà ó bọ́ fìlà fún mi. bẹ́ẹ̀ ah, ah. This this this ruffian me wà á wọ ọmọ dúró kan tó ti kọ̀ sí mi náà. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ariwo ìpọ o ta lè yín méjèèjì. ẹ wo mama bá a mú tèmi náà. ẹni pé fìlà wà lórí mi. èmi náà ti dé tèmi náà. ẹni kọ́ fẹ́ dé mi. Um, kódà tí ẹ rí eré orí ìtàgé tẹ ṣe o tó gẹ́ra ẹsẹ̀ nu yín ṣàlàyé ta ni yín kí lẹ̀ ń wá kí ló fa ariwo. God bless you ma olóṣèlú orí burúkú ma èmi ni mo help kárí ọmọ yín ẹ bí ọmọ yín léèrè àti gba five hundred thousand àti gba two fifty a lot of owó láti gbà mo mọ ibi tí mo ti bá níbi tó ti ń ṣùlù àlùmọ́lẹ̀ káàkiri nínú agbolé sàgbolé mo ti gbé lọ lot of places sábẹ́ ògbé ẹ̀rọ bí kan eh. àìmọye ilé tí mo ti gbé lọ eh, àìmọye ibi tí mo ti gbé lọ àti jọ wọnú a lot of places wọ́n ti wọ́n ti fún ẹ lọ́wọ́ láìmọye ìgbà ẹ eh, eléwà dé sí ọwọ́ pariwo oyin òfẹ́ kí mọ́lẹ̀ o sunkún o sunkún. i'm not crying. kí ló dé mo ṣe kamila mo ṣe kamila tó ni mo ṣe sọ i can never cry for you. kí ló dé tẹ wá ń pariwo lọmọ mi lórí ẹ ń pariwo oyin oyin oyin gbogbo ará àdúgbò dẹ. ọ̀dà màmá màmá onídùúró oyin lèmi jẹ. abẹ́rẹ́ onídùúró mi ẹ̀ ṣeun o èèyàn wo wá ló dúró bí kò ní bá ṣe yẹ èèyàn wo ló kọ́ ló ṣe yẹ. you just keep quiet. you just keep quiet ọyí ọyí kí ló sọ yìí kí ló sọ fún mi ṣé ti máa ṣe é lọ fún di kó ó di kó ó di ẹni bá rẹ̀ bí sí ọ ibi ti bá ọ ẹni bá fọ̀rọ̀ ìṣòro ẹkú yóò sun ẹkú àìdánudúró. ọ̀tẹ̀ ló ń ṣojú omi kóíkóí ọ̀tẹ̀ ló ń ṣojú omi bìrìbìrì ikú òní òní ọ̀pá ikú ọ̀la òní agbéṣe àgbétìlọmọdé ń gbégi eléèrà. ó yẹ o dìde dìde dìde dìde làákò olúgbọ́n dìde dìde làákò àrẹ̀sà dìde dìde làákò ìyàwó alẹ́ àná tí ò gbọ́dọ̀ kọ́ papọ̀ ọkọ ló kọ́ ó yín o ìwọ náà ni kò dìde ńlẹ̀ ẹlẹ́dàá ó yín o wá jà fọlọ́kọ̀ rẹ̀ gbogbo àṣetẹ́lẹ̀ Èdùmàrè fún ọ náà ló fi wora rẹ̀ èmi ò ní ohun tí wọn fi wù ọ ó o mo ní kó jẹ́ mi ní hòhò ni ọjẹ́ pélégun bá pé egun egun ajẹ́bólóró bá pororo a sì dáhùn gbogbo àfúnjẹ ni o gbogbo tí bá ń bẹ lára rẹ kọ́ pọ̀ èrò máa màgàlè kò dìde o ẹrù màgàlè ẹrù màgàlè kò dìde o ẹrù màgàlè gbẹ̀lẹ́gùn bá gbé egungun egungun rẹ̀ á dìde o ẹrù màgàlè kò dìde ó yín o mọ̀kọ́ báṣẹ bá mú mi àjò bí gèrè bá mú mi àpọ̀ pẹ̀lẹ́ káàbọ̀ káàbọ̀ ọmọdé sásọ ọ̀lẹ́ pé àwọn àgbà sánmọ̀rì wá ṣògùn tí èmi kalẹ̀ mo délẹ̀ ẹbẹ̀ mú ojú ọ̀pá ìyá mi lẹ́ pẹ̀lẹ́ ìwọ náà ló wúra rẹ̀ èmi ò ní ohun tí n ó fún àmọ́ gbogbo àwọn tó fún ọ ní nǹkan jẹ tí wọ́n ti pa wọn. ọkọ tí wọ́n wá àtẹ̀gbọ́n àgbàyà òsì tó péré lágbàlagbà from the house to the hospital from hospital to babalawa. stop ranting bọ̀bọ̀ rẹ̀ yìí just stop ranting. gbogbo tẹ́tí mo fi gbogbo tẹ́tí mo fi pè yín ní sẹ́mà mo wéṣì ẹ̀ ní. mo gbé nǹkan tó nífẹ̀ẹ́ sí wá bá ẹni mi ìdẹ̀bọ̀ kó lè níyẹn. mo náwó lé lórí tó máa lé mi tó máa tọrọ oúnjẹ. èmi tó máa dọ̀bálẹ̀ tó máa sunkún. èmi wá ẹ̀ pé bó ṣe ga ló ṣe stupid ló ṣe níyè inú wọn. mo aṣọ tí mo yìn rà ẹ gbé ọmọ ẹ dé òun ẹ yìí ń wọ̀. àgbàyà òsì ẹgbọ́n ẹjọ́ jèrè ẹ jọ̀ọ́ mo bá lọ́rọ̀. wọ́n á kàn. ẹ ọkẹ ẹ bá mi sọ̀rọ̀ pẹ́ jọ. mo ní kí n bí léèrè kí ni nation ti ń bí i just want to know. you see you see. irú question wo nìyẹn ah. mission tèmi mi báyìí báwo mission mi ṣe commission tiẹ̀ gbogbo ìgbà tí mo ṣe mistake tí mo fi ń pè ní chairman yẹn ara àwọn ọpọlọ tẹ nígbà yẹn ni òun lẹ ti ń padà lòyìn sìn ẹ bá mi bí wọn léèrè kí ni nǹkan tó ń wá ń bí. ọ̀nà ọ̀sàgbàlagbà o dá irun funfun o sọ pé o dàgbà mo sọ fún ẹlẹ́kọ̀ọ́ mo ní seventy two ni mí. you see bẹ́ẹ̀ni here lies your problem one hour ago sixty five ni. kò kún ẹ kò kún ẹ two hours sixty mo lè di hundred. èmi tẹ̀ gbé tó bá gbé àwọn ọgbọ́n máa ń jẹ́ tí ìgbé mi ò bá tó máa. ẹ tó ti gbáriwo délé àná. màmá ẹ má bínú ah. bọ́ọ̀ ni. ìmọ̀ tán wà. Is this boy? He's so loud, so loud. Ọ̀rọ̀ àpariwo ṣá. Ẹ wo bí ẹ wo bí. Anti vessel sẹ́rígbó ẹni ariwo tẹ̀ ń pa mí ò tẹ́mi lọ́rùn. ẹ má bínú. iṣẹ́ tèmi ṣe ń jojúmọ́ rẹ̀ èmi ọ̀gbá sí aláriwo báyìí kí ló dé ẹ jẹ́ àní sùúrù ara ọmọ yìí ọ̀yà. kó yá ni. gbogbo ẹ̀ ni mo ti yẹ̀ pátápátá ara rẹ̀ ọ̀yà. àṣẹ. ọ̀rọ̀ àṣẹkọ̀ yóò yá ni nǹkan tí mo mọ̀ ni ó dá mi lójú dàda. ṣé ilé yìí mo yẹ̀ wò tán pátápátá ibi tí ó mú kí ara rẹ̀ ọ̀yà ká ní ọba jẹ́ iṣẹ́ tó mi ilé ìsìn ní abiyamọ rèé ìyá yìí ìbá ti ṣe. ẹ ṣe gan ma ẹ kú tọ́jú mi ma. ṣé ni wọn sọ are you sick. wọn tó fi pe chairman wọn tó fi pe chairman. chairman ẹyin wèrè náà ni wọn ti yàgò èyí wọn ti gbàdé. let's listen to our own. no no bro don't do that. don't go there out. stop say no fit no don't go there out. play o slow don't go there out. hello hello hello hello sir ẹ má bínú sir ẹ má bínú sir ẹ má bínú. I have a son that is as tall as this. ẹ jẹ́ mọ̀ sọ ẹni tó bá létí kọ́ mọ́ gbọ́ bó ṣe wà omi tá a lò tára rẹ̀ ó fi yá àìwẹ̀ omi odò ẹ̀sìn mìíràn ni. òun náà ni mo ṣe bì lọ́wọ́ yín pé kí ló ṣe gangan tó fi ṣubú à ń sọ̀rọ̀ lọ́wọ́ ni ó dẹ̀ ṣubú lulẹ̀ kí ló fà á. ìwọ kọ́ ló fà á ni. ká ní mo bẹ́ẹ̀ kò ní ṣubú. ẹ jákèjárẹ́. ẹni tí àbá wa lọ bá wa bu omi ẹ̀sìn mìíràn yóò lọ lóru báyìí yóò máa wá aago bá òru bá ti lù yóò bù kì í o yóò wá ìrì ọ̀sẹ̀ sí ilá dáadáa bó bá tún di pé aago márùn tún lù báyìí yóò wá tún gbò kejì tàlá aago márùn yóò gbé tàlá aago márùn sọ́wọ́ ọ̀tún yóò gbé tàlá kan sọ́wọ́ òsì. màá bù kan ní one màá bù kejì ní five a.m. bàbá ẹ máa sọ̀rọ̀ yín lọ ọ̀rọ̀ nílẹ̀ àkáyé yàtọ̀ sẹ́ni tó rí ẹ̀ ò pé. lọ́wọ́ àmọ́ gbé e bọ̀wọ́ mi omi òun láì pẹ́ lára rẹ̀ ó fi yá. sẹ́ẹ̀rí tó máa ti wá bu omi òun wá gbogbo tó le jù náà nù omi tá a fi wẹ̀ tára rẹ̀ ó fi yá kò sí wàá tán sómi ni. Mm-hmm. àwo kékeré lomi yẹn mo lọ́wọ́n boys wọ́n á yanjú ẹ̀ ẹ ah. fọ wọn lẹ̀. sáwọn boys ló nífẹ̀ẹ́ rẹ̀. ọ̀rẹ́ ìgbéraga amelitas. ìgbéraga ti bayé wọn jẹ́ agídí ọmọ. bàbá sọ̀rọ̀ yín jàre màá màá mọ́ yín máa lọ. bí ẹni tó bá lọ bá ti lọ bomi tó bá jẹ́ ni tí olówó ni tọ́lá kọ́lé márùn-ún ilé márùn-ún ọkẹ́ kí ló dé tán mm-hmm. yín ju nǹkan lẹ̀. ó bọ́ lọ́wọ́ ẹ̀ nù. bàbá ẹ jọ tó lọ lọ́hùn bó ń jẹ́ odò ẹ̀sìn mẹ́rin. ìfẹ́ lọ́wà ah, ibẹ̀ ni ọ̀ràn mi yà kí ọ̀run gbàdúrà ló ti tẹ̀sí òsínbodò màmá mo lóògùn oyin ah, mo lóògùn oyin ìgbà tuntun àlọ́ ti pé kí wọ́n máa lọ bu omi ní omi ẹ̀sìn mìíràn níbi tí ogun mọ̀dá kẹ́kẹ́ àti ìfẹ́ wà is that not a problem? sorry mama mama mama ẹ ò mọ sí àìsí ẹtù. sí sí it's enough it's enough it's enough it's enough. ọba ní láti lọ reconsult lọ́wọ́ ẹlòmíì ni ah. you know nothing kí n lọ bu omi níbi tí ìjà wà ibi tí ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ wà òní kí n ti lọ bu omi. mama mama mama mama the only mama gbọ́ tèmi mama gbọ́ tèmi ẹ filẹ̀ ẹ jẹ́ kó máa sunkún lọ. mama ẹ filẹ̀ àwọn ọkọ rẹ̀ tí a ń wá àwọn dàrá ẹ̀ ayé lè rí wọn bọ́lá bá ti ń tà a máa wù wọ́n hmm. bọ́lá bá dojú dé a máa sun wọn ó kọ tó sun wọn ńlá bọ́mi ẹranko jẹ́ òun làwọn máa ráyè ọwọ́ epo lódùn ńlá tayán ah. làwọ̀ ẹ̀jẹ̀ ẹ má jẹ́ tàn ìgbé àti wá tí a ń sùn táwọn lọ́kọ̀ àwọn lọ́kọ̀ wọ́n yẹ sọkọ ọkọ ni wọ́n bẹ́ẹ̀ mo sọ fún yín èmi náà dẹ́wọ̀n wò ní pé wọ́n lọ rè bomi wá kí ni fòmí ṣe yàrá lómi kankan ẹ tó bá wa ẹni ọba ṣe nu wọn ibẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ yìí dún wọ́n bá dojú ikú eléyìí lè dùn ó àwọn ò ní dún wọ́n bá jẹ́ pé ohun tí ó yìí wọ́n náà ni wọn ti sá lónìí lẹ́yìn hmm. rẹ́ nìkan kan ìfẹ́ tí wọ́n wá láwọn níṣì ìfẹ́ òun wá dà ìfẹ́ ti sọnù irọ́ ni wọ́n ń pa àwọn wèrè bẹ́ẹ̀ rí òun wọ́n ti rí òògùn ara rẹ̀ ni wọ́n fi ń sáàtọ̀ hmm. àwọn náà ti rìn débì kan wọ́n ti sọ fún wọn wípé kí wọ́n lò rè fẹ́ ni bẹ́ẹ̀ mọ́ sọ wọ́n ti rí i pé òun ni ó gbé àwọn dìde ah. wọ́n fẹ́ gba ọlá tí ń bẹ lára rẹ̀ ara ògo tẹ́lẹ̀dùmarè fún ènìyàn fẹ́ inú bẹ́ẹ̀ wọn ní bẹ̀rẹ̀ o. bàbá ẹ wo gbogbo àlàyé tẹ́ ṣe ló yé mi gbogbo tẹ́ sì sọ pátá mo gbàgbọ́ ẹ bàbá àmọ́ ẹ̀yin náà lè ní kó ládé orí. yóò ládé orí ta ni ó fi tiẹ̀ jọ kò gbọ́dọ̀ má kódà bàbá pàṣípò bí ọba ní gan wọn tún lè máa bù hmm, torí gbàrà làkúra ẹnìkan ẹbùn Ṣàngó lẹ́rùn amadé orí rẹ̀ bóòsà òkè ṣe sí èyí tó dá yàtọ̀ yìí òun náà gbọ́dọ̀ ní sùúrù kọ́mọ́ fi wàdùwàdù jáda lórí kọ̀ kọ́mọ́ bá bẹ́ni lágbẹ̀dù adé orí rẹ̀ wọ́n ti máa wọ́n lè ti máa pàdé ara wọn kí wọ́n máa kọjá lọ kódà òun gan lè má fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín ó lè jẹ́ pé ńgbà wọn bá ríra wọn kí wọ́n máa jà bí ọ̀rọ̀ àmọ́ tó bá ti tásìkò tó sà ò kì í sọ tó sà òkè ní ọ̀yàn fún kì í sọ náà bó ti wà kó lè ṣẹ̀ṣẹ̀ gbé ẹ̀rọ àṣẹ̀ṣẹ̀ gbé iná lọ ilé ọkọ mẹ́fà irọ́ òòsà òkè ọ̀yàn bó bá ti tásìkò àsìkò ní ká gbóde ó lè mọ́jọ mí ó lè mọ́jọ mí jẹ́ lè mí tí ń bọ̀ àmọ́ àsìkò yóò bà wá láyé pẹ̀lú àlàáfíà ara tètè ṣe sùúrù ẹ bàbá ṣé ní gbogbo tẹ́ ẹ wí gbogbo ẹ̀ ni mo gbàgbọ́ àmọ́ ìbéèrè kan wà tí mo ti ń bi yín tẹ̀ tí dà mí lóhùn kí ni tó gbé ọmọ mi ṣubú gangan gan kí ló gbé ṣubú tó tó tó tó dáa dùbúlẹ̀ báyìí. bẹ́ẹ̀ sí ọ̀rọ̀ ọkọ mi. ẹ ọ pẹ̀lẹ́. ẹ ra bá ń gbé ìsọ̀kalẹ̀ dákun oyin ẹ eh, mo pe nọ́mbà pe nọ́mbà títí títí láti jẹta mi mọ mi tí màá wá ẹ ni mi ò lè sùn mọ́jú ẹ mọ mi ẹ wò ah, ó ṣàjọṣojú wa ń bí ó ṣàjọṣojú wa ń gbà tí gbogbo ẹ ṣẹlẹ̀ ah ọlọ́wọ́n má jẹ́ ká fojú sunkún ọmọ o ẹ eh. oyin pẹ̀lẹ́ báwo wá lára ẹ báyìí. amúnigbàtàwá kí ni òsìkà tó tẹsẹ̀ mọ́rìn. bàbá nǹkan tẹ̀ ń sọ mi mi ò ṣe nǹkan kan fún àbí oyin mi ṣe nǹkan kan fún un. wọmi kí n dẹ́mi sọ yìí ọ. kò yé mi bá. mọ́mí mọ́mí. àǹtí mi ṣebí ẹ̀yin lẹ advice ẹ pé kó ní group kó máa jó kiri owó wá dé sọ́wọ́ ẹ̀ tán wọ́n yẹ kí ẹ̀yin náà máa gbà tí yín ọ̀nà bẹ́ẹ̀ ṣe máa gbà tí yín lọ́yẹ́ kẹ́ máa wà ẹ mọ̀ bóyá àlùbáríkà ara yín ló ń tẹ̀lé kiri ẹ́ àbí ṣó dìgbà tó bá kókun lè yín tó kó tó lọ pátápátá ìwé tó fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ mélòó níjó ló níwà. o ah. tó dẹ̀ wá ní ọ̀rọ̀ tó sọ o oyin náà ò ní wà á ah, kódà èmi gan ni máa ń bá wí tí máa ń bẹ̀ tó bá ti di tó bá ti gbèsè ẹ̀ dé. ọ̀nà tẹ́ ṣe máa gba ti yín báyìí lórí kẹ́ máa wá mo advice ẹ pé kóun náà dá gúrùpù títí ẹ sílẹ̀ tọ́jú máa máa jó kiri kóun náà lè máa rí owó díẹ̀ díẹ̀ díẹ̀ títí ẹ kóun náà lè máa rí gbà ó ti wá ní tán nísìnyìí ṣé kò yẹ kó dẹ̀ wá fi mọ̀ mí ni. ìkòkò olùmọ̀nẹ̀ ìkòkò olùmọ̀nẹ̀ ìkòkò olùmọ̀nẹ̀ olùmọ̀nẹ̀ rí ṣé ò sí ìwọ ọ̀dà kan mọ̀ ẹ̀rù ń bà ẹ́ sọ́yẹ́ kí wọ́n máa bẹ̀rù irú eléyìí irú eléyìí ní gbélé ẹ̀ ní wálé àwọn àbúrò ẹ táwọn ò tó nǹkan àwọn eléyìí ọ̀jọ̀ wọn lójú. Hmm. ọmọ náà ni. òun náà ń jà raburabu ẹ̀ rí n tó ṣe èyí tó ṣe yìí bí ti rìn jù yìí. ọmọ ṣoréré tó ṣe yìí èmi ò fi wá ṣe nǹkan fún ẹ fi ọkàn yẹn balẹ̀ òun náà mọ̀ pé ilé awo ló ti wá ohun tí wọ́n wàá ṣe fún ẹ nì káì káì káì káì káì káì fún ni o tó ti jẹ yóò ṣubú lulẹ̀ yakata ni ọgbọ́n. Oh, yóò ṣubú lulẹ̀ tó bá ti ṣubú lulẹ̀ lẹ́yìn wákàtí mẹ́rin ni wákàtí mẹ́rin tó bá ti ṣubú lulẹ̀ gbẹ́ẹ̀ má kẹ́dùn ẹ̀ o bọ̀ bá wà láwọn èèyàn táwọn ń dùn gbùrùgbùrùgbùrù má bá wọn dá sí o ṣé o létí má bá wọn dá sí o tó bá sì jẹ́ pé ń ṣe lọ́wọ́ á dá wà níbìkẹ́ tá a fi síbìkẹ́ má pe wò ó má pe orí tí ó ti gbọ́ lẹ́yìn wákàtí mẹ́rin tó lajú tó wù ẹ́ wà gbọ́gba ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún tí bí tí ń gbẹ ẹgbẹ̀rún ọ̀nì ni wọ́n máa gbé fún ẹ bọ́bá sì ti ń gbé fún ẹ ìwọ ọyọ̀ yìí tó bá tẹ́ ẹ lọ́rùn rẹ̀ tó bá ti yọ tán èyí tó kù ló wọ́n máa kó lọ bí ó ti máa ṣe nìyí ni. Ah, ah, mo mi ṣe ìdààmú tó ń di ó ti pọ̀ jù ó ti pọ̀ jù orí mi ò ẹlẹ́dàá mi ìwọ́bìnrin tó ah, dẹ̀ ṣe pẹ́pẹ́ fúru mi nígbà tí mo wá bí mo rò pé onífẹ́ ọmọ mi ni aṣọ́ta mi ló jẹ́ ah, ah, inú máa jì o inú máa jì o ìwọ́bìnrin wà á dẹ̀ kó tiẹ̀ o ó ti kó tiẹ̀ o ó ti kó tiẹ̀ ẹsẹ̀ kó tiẹ̀ lórí orí àgbo kó tiẹ̀ lórí ìṣó òun náà ti kó tiẹ̀ báyìí báyẹn ti rí nù ayé tí ó mú ìlú ẹja tí wọ́n ṣe há ẹja lẹ́nu wọ́n mú àwọn ejò wọ́n fi dejò lámúre báyé bá ṣèyàn tán wọ́n fi kàbámọ̀ hánu àwọn náà wọ́n ṣèyàn àwọn náà wọ́n mọ déètì ẹ̀yìn kàlílẹ̀ yìí. ìyá màlúù yéèyà mo rò mú kò bí mo gbé wá kí wa lénìí bóyá ó jáde. ẹ lẹ́ o. àjọ ah, ọ̀rẹ́ mi kọ́ tó ń ta dísìkì. Ah, ó mà ti pẹ́ ta tí wọ́n ṣọ́ọ̀bù gbẹ̀yìn ti pẹ́. Ah, ṣé kò sí. ó dẹ̀ pé wọ́n láre ò yá. Oh, Ọlọ́run á fún wọn lálàáfíà. àmì o àmì o àmì o ẹ̀ ẹ̀dẹ̀ wájú fèmí náà ń bí ẹ fún wa lówó. ọ̀fẹ́ lẹ pè é ni. tó bá dijọ́ mi. oore wà lẹ́yìn. ọ̀fẹ́ wà lẹ́yìn. níjẹta a rò pé ṣọ́ọ̀bù yín wà ní títì àwọn ọmọbìnrin yín wọ́n sọ wípé ẹ̀wà pé ara yín ò yá ìgbà tí èmi gan fúnra mi tó ń kọjá lèmi mo rí pípẹ́ wà ní títì mo tún béèrè yín wọ́n ní ẹ̀yìn wá náà mo wá ní kan fún mi ládùúrẹ́sì wọn bóyá kí wá sọ́dọ̀ yín kí wá wò yín ẹ má bínú. kí ni tó yẹ pé píkṣọ̀ ti tèmi lẹ gbé sílé kí ni tí ẹ fi ti sínú ilé tàbí tìyàwó àbọ̀mọ yín. ẹ máa bínú o wípé ẹ rí àwọn pictures yìí nínú ilé ṣe rí tí tìyàwó àti tọmọ mi ti bímọ tìyàwó kẹrin olówó gba ìyàwó ọ̀lẹ àti ọjọ́ tẹ́ ti kọ́kọ́ wá jó níwájú ṣọ́ọ̀bù tẹ̀yìn àti lédì kan bá jọ wà àti ọjọ́ yẹn ni mi ti gẹ̀ tara mi níṣe ló dàbẹ́ ni wípé òtútù mú mi gbogbo ara mi báyìí ló kàn gbọ̀n lẹ́yìn tí mo délé gbogbo eléyìí ni mò ń rò lọ́wọ́ tí mo fi sùn lẹ́yìn náà ni mo wá láàlá kan nígbà tí mo sùn àlá tó lápẹ̀rẹ̀. ẹni tí ò bá jọyìn inú àpáta kò ní wẹnu àáké o sùúrù ńlá fi ń pàmò kúrò pẹ̀lẹ́ ẹ̀sọ̀ ẹ̀sọ̀ báyìí òun ni ìgbín sì ń gbà agungi sùúrù la fi ń ṣọkọ obìnrin o ọlásùnkànmí sùúrù tó pọ̀ òun ni wàá ní tó bá fẹ́ fẹ́ oyin ní ìyàwó èmi sì mọ̀ wípé tó bá ṣe sùúrù yìí lágbára ọlọ́run adùn ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ yín. ìgbà tó wá ní ìfẹ́ mi tó ti lè kí ló tẹ̀sán fún mi. ẹ̀rọ ló ń bà mí ẹ̀rọ àti pé yín ló ń bà mí ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí mo bá tún wá pè yín àbí tí mo mẹ́sàgì yín bí kẹ́ má gbé àbí kẹ́ ka mẹ́sàgì mi kẹ́ má rẹ́pláì ẹ wá wò ó ọjọ́ kan tẹ ìgbé kọ́ọ̀lù mi tẹ̀sọ ẹ ló ẹ̀rù bá mi jìnnìjìnnì bù mí mo sáré kọ̀ tẹ̀ ni. kò sí ọjọ́ kọ́jọ́ tí n bá ń jáde tí mi kì í bá àwọn pictures yìí sọ̀rọ̀ mo máa ń bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé ìyàwó mi ni mò bá sọ̀rọ̀ ni àfi bí ìpè àti ìfẹ́ra kò sọ́jọ́ náà tí mo ṣàdúrà pé mo ti ń lọ o kí n ta o tí mi kì í ta ọlọ́run bá ń gbọ́ ọjọ́ tí mo bá ṣe mistake àbí tí mo kò gbàgbé láti ṣàdúrà pẹ̀lú àwọn pictures yìí mi kì í ta bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mo wà nílé ó rẹ̀ mí díẹ̀ yìí ilé tí mo wà yìí ìjẹ́ mọ̀ pé wọ́n ti wá ra sí ìdílé bẹ́ẹ̀ ni ìfẹ́ tí mo ní sí yín ni ó nífẹ̀ẹ́ yín yẹn ẹ fún mi láyè. kí gbogbo ń tá a wá wí kó lè tètè yọ káyé orí okùn bì kan sẹ́ẹ̀rí bó ti wà yìí tó bá di pọ́n ládé orí tọkọ rẹ̀ bá jẹ́ni tó ti ní tẹ́lẹ̀ yóò tún ní sí i tó bá jẹ́ pé ẹni tí ò tí ní lọ́wọ́ lọ́ọ́ pàdé ah wọ́n máa rò pọ̀ ni torí bí bẹ̀túbà rẹ̀ náà ni nǹkan gbà ní gbò yọ bẹ̀rẹ̀ sí ní ní owó ńláńlá bẹ́ẹ̀ tí ẹ̀ náà sì ní wálẹ̀ torí bí ìgbà tí òjò bá rọ̀ sí irúgbìn tí ń jáde tí ń jáde tí wàá di ohun rẹ̀ fọ́mọ aráyé bó ti rí ni. mo rọ mú bọ̀ bí mo gbé ń jọ kiri. mo jó lásán. Yeah ahari amaluya. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ máa wọlé o ẹ kú rìn ọkọ ìyàwó rèé o olówó orí mi ìyàwó ẹ kú oríire o kárí ọkọ mi ndéńdé ndéńdé ndéńdé wọ́n lágbára ọlọ́run mo ti ń bọ́ sínú ìgbéga bẹ́ẹ̀ ni wàá máa bọ́ sínú ìgbéga bẹ́ẹ̀ ni wàá máa bọ́ sínú ìgbéga owó púpọ̀ èmi àwọn aago ò ní ṣọ́kú torí pé ẹ̀dùn mi nínú irun tiyín náà dùn wọ́n wá bá yín kẹ́ mo máa bá yín kẹ́ obìnrin máa bá yín gbọ́kùnrin máa tún máa yín gbẹ́dẹ̀jì ẹ̀ka rẹ̀ ẹ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ pẹ́ délé ni ẹ̀ka rẹ̀ ẹ̀wọ́ mi wá sí mi jẹ́ wọlé o ẹ mọ́ bínú o èrè àwọn kan wà ládùúgbò yìí tí wọ́n ráyè wà níjọ engagement yìí wọ́n ti wá sọ fún mi wọ́n ní kí n má bínú o báwọn ò lè yẹjú o ṣùgbọ́n ọjọ́ tí ọkọ àti ìyàwó bá ti wá kí n má jẹ́ kí tí àwọn di sí àwọn fẹ́ kí ni yín ẹ wá jẹ́ ìpè wọn kí wọ́n kí yín kẹ́ tó wọlé ìyá mo ní. àṣírí mẹ́wàá kan wà tá a fẹ́ kó bá wa tú ó dẹ̀ máa ṣe ẹ̀mí ẹ̀ láǹfààní tó bá lè tú àṣírí yẹn fún wa. appointment tí mo lọ ó wà very very very important. kò ń ṣe appointment mo ń lọ. kí ló wà lọ ṣe. please. ìwọ ni. ẹyin Táyọ̀ ìwọ tó bẹ̀rẹ̀ phone conversation yìí ló máa parí ẹ̀ I need answers. next question ìyàwó ẹ̀ kó owó kan ṣàkàwọ́ gbogbo ẹ̀mú kó sí i. òyìnbó ti wá sá lọ ah wọ́n ti gba ẹ̀ nìyẹn. wọ́n gbá mi. ah yẹ́ẹ̀. ah owó mi so máa fẹ́ kó pe ìyàwó ẹ̀ right now kó dẹ̀ sọ the exact thing tó fi owó yẹn ṣe fún. má jẹ́ kí n fi bẹ́ẹ̀ tó ilé màá dàrú. Ah! ìwọ orí pàpàyàn ni ẹ. sórí ọwọ́ mi ó ṣòfò náà. mọ́tò ìyàwó ẹ̀ tó gbé kó ń lé tó sọ pé àwọn olè rọ̀bẹ̀ ọgbà lọ́wọ́ ẹ̀ máa fẹ́ kó pe ìyàwó ẹ̀ ń sìn kò sọ bí mọ́tò yẹn ṣe ń gangan. you should you should know that I cannot intentionally do that. I intentionally did it. ẹ má wọrí etí ìyàwó ẹ ti kún èyí tó gbọ́ yẹn náà ti tó ó ti try. àtàlọ́ mi máa ṣan lójú ẹ̀ fẹ́ sọ fún mi pé ẹ ní àbúrò obìnrin kan èébì mi fún ní two hundred dollar tẹ́ sọ pé ẹ fẹ́ san fún mi yẹn kó sùn mí mọ́jú. o fẹ́ mọ àbí. mo fẹ́ mọ fi picture ẹ̀ yeah he came on time he gisted you know that moment i know i deserve you. ìgbà tó tún wá wọnú yàrá mi my heart started eating fast. I love you so much. Àbú mọ̀ pé ìdọ̀tí ni virginity. Ó jẹ́ èdè wáyàn kan kó bẹ́ẹ̀ clear road. Did I actually meet you better? Rárá, wọ́n ń ṣe ni. One thousand dollars. Stop the car! No, no, no, mi ò lọ́mọ stop the car bomi. are you joking ikọ̀ tó yẹ kó ti lọ sọ́dọ̀ ọlọ́pàá kọ́ ọlọ́pàá ti bá yín dá sí kó o ti gbá lọ́ọ̀yà. mo ti sọ fún ẹ kó yé pesta life mi kó yé délé ayé mi láàmú. this this is actually good news. rasheed rasheed. ṣé ilé ìpín kò sí kò tó fẹ́ ṣe. ní èmi eléni gbogbo wa yìí ọlọ́run máa gbàlejò mẹ́ta. ah tayo jọ̀wọ́ jọ̀wọ́ jọ̀wọ́ mo bẹ́ẹ̀. Oh, <laughs> balódò wọ́n yọwọ́ ṣẹ́ o.